الله أشي الصلاة النجوى محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ànábì tí ọlọ́run ọba gbé dìde kò lè máa jẹ́ ìjẹ́ àti àánú gbogbo àgbáńlá ayé kí asọ́látù náà máa lọ rí báwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà lẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù lẹ́yìn náà akira wa ní ààyè bíi ní mọ́ṣáláṣí sẹ́mi Allahu masjid sẹ̀mí Allahu liman hamidahu rí ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa fún wa mọ́sálásí sẹ́mí Allah ní ẹlẹ́yẹdí Ìbàdàn akíra wa púpọ̀ kí o ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa fún wa mo wá kí àwọn tí wọ́n gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ mo lè má dá gbogbo wa mọ̀ àmọ́ mo mọ àwọn ṣéèkù wa tí wọ́n jòkó pẹ̀lú níbí yìí àwọn àlùfáà wa tí wọ́n sì darí ètò èyí máa ń sábà rúbọ tí wọ́n lórí social media àmọ́ mo ti wá rí wọn lẹ́yìn ọlọ́run ṣàkàlùkù ẹlẹ́sùn lórí mo wá fi wọ́n kí gbogbo alápapọ̀ ọlọ́run ṣàfihàn ẹlẹ́sùn lórí mo wá kí kalẹ̀ náà kíkí kalẹ̀ mi ìwà máa gbé láti apá ọ̀tún mi bíi Ah, ẹnu gbàgbójò kó yìí ni àwọn àlùfáà wa ń fi tí kò mí létí pé àwọn sáàdù wa tí wọ́n jókòó tì mí yìí àwọn ní fọ̀dílà tó ṣe Abu Ayman àwọn apárí ẹ̀ pé Sudani eh, Sudan làwọn wá ọlọ́run bá ti dáadáa fún yóò ah, wọ́n ní wọ́n ṣe màjẹ̀sìn ìwọ̀n lọ́wọ́ báyìí ọlọ́run bá wa jẹ́ lórí ẹ̀ ẹgbẹ́ eh, bá wá tún yọrí ẹ̀dá àtòkòrò ọlọ́mọṣà ti jẹ́ wọ́n jókòó tì wọ́n ah, àtàwọn ṣíkú wa náà tí wọ́n tún tẹ̀lé wọn mo wá fi yóò náà fi gbogbo òkàlẹ̀ lápapọ̀ ọlọ́mọṣà kàlùkù wa náà ní ẹ̀sùn lórí àwọn sisters wa náà tí wọ́n ti ń bẹ́ta kí gbogbo wọn náà ọlọ́run san kàlùkù wa náà ní ẹ̀sùn olóore. ọ̀rọ̀ tí wọ́n ní ká gbéyẹ̀wò nílùú Ìbàdàn yìí ó ní pé dáwọ́ ṣàbá fi ìṣúlá ẹ̀dùn mọ́tò sábà wọ́n ní kí ni róòlù àwọn youth níbi rírì fọ́ọ̀mù àwùjọ rules of the youth in reforming the society àbí a ní kí lójúṣe àwọn ọ̀dọ́ láti lè tún àwùjọ ṣe ọ̀rọ̀ tó pàtàkì lọ́rọ̀ yìí inú mi wá tún wá dùn pé àwa tá à ń bẹ ní ìjòkó yìí ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó là ń jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ni wa alhamdulilah ajẹ́síkà afẹ́ wa ṣàlàyé fúnra wa nípa ojúṣe ara wa tó yẹ ká ní ojúṣe wa tó yẹ ká ṣe láti lè fún àwùjọ sí i tọ tábàtú wa ń sọ pé àwùjọ èmi àti yín mọ àwùjọ tó kọ́kọ́ kàn wá àbí ẹ̀kọ́ ń nínú àwùjọ ilẹ̀ Yorùbá yìí àtàwùjọ ilẹ̀ Haúsá olówó kan wá lọ́jọ́ wọn ilẹ̀ Yorùbá kọ́ kan wá àbí mo jẹ́ pé ilẹ̀ Yorùbá kan wá ilẹ̀ bá wa ń sọ̀rọ̀ Yorùbá ní kankan o <laughs> àwa ń pa wa kọjá Ìlọrin à ń ilẹ̀ yorùbá nù ojúṣe àwa ọ̀dọ́ tá a wá ń bẹ́ ń bẹ́ ibẹ̀ ń kọ́kọ́ kàn wá ká tó wá lọ sọ̀rọ̀ haúsá a ní fàwùjọ ti wálẹ̀ káwá máa ní kí lójúṣe wa láti tún ilẹ̀ ilẹ̀ haúsá sí kọ́nà tó béèrè ilẹ̀ haúsá lọ́wọ́ rẹ yóò kọ́kọ́ béèrè àwùjọ rẹ náà ń já sí pé kí lójúṣe wa láti tún àwùjọ wa ṣe nígbà bá sọ sọ lọ sọ́bọ̀ sọ lọ dábà àwọn àpèjúwe lọ́lẹ̀ ìtẹ́jà tí ń gbọ́dọ̀ mọ́ wá tó papọ̀ mọ́ ni pé gbogbo ń dáfẹ́ kéyìí bóun la ti fẹ́ náà jálá rẹ̀ sáwùjọ àwùjọ tiwa àwa wo àwọn tá a bá mú wá lápèjúwe pé irú àwọn àpèjúwe yìí bóun ló ṣe lè ṣẹ lórí tèmi bóun ló ṣe lè ṣẹ lórí tiẹ̀ náà tí èmi àti rẹ táàjọ wá rí nǹkan tún ṣe nílẹ̀ ilẹ̀ yorùbá tọ́ àmọ́ wá sàlàyé lọ náà lónìí àmọ́ ká tó máa lọ àwọn àlùfáà wa tí wọ́n darí ètò wọ́n sọ àwọn gbólóhùn kan ní sídáni tó ní mélòó kan nínú ẹ̀ ọlọ́mọṣà tẹ̀lé mú dáadáa fún wa àwọn ìròyìn tó bá ti tóbi ẹ̀dàkùn ìròyìn àwọn àlùfáà ni ó kìí ṣe ìròyìn àwa ọlọ́mọ tí ó báyìí àánú látàn rí gbà aláìlọ́mọ tí ó kanáà jọ gbogbo wa èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì markazu ahli sunna wal jamaa ti ń bẹ ní amukoko àwọn àlùfáà ní bóyá mo jẹ́ kan nínú àwọn mẹ́mbà ń bẹ́ ẹ á mo jẹ́ kan nínú àwọn mẹ́mbà ń bẹ́ sáàbíkọ́nù àmọ́ ká ọdún tí ó lé lọ́dún mẹ́wàá sẹ́yìn Eh, eh, yóò tó bẹ́ẹ̀ ibi 2021 thousand and twenty one náà wáyé eh, ká máa ka bí ọdún bóyá mẹ́jọ kékeré jù tábàtì láti bí ọdún mẹ́jọ wálẹ̀ ni membership ní òṣèké ni kò sí ń bẹ̀ mọ́ àmọ́sọ́ta ara wa wá ní wá wàláyà ìsọ̀tà àìmọ́jọ́ta làwọn ẹlòmíì ti máa ń rò àwọn àbáwa náà ti rú pé ó dàbí kí mi náà jẹ́ ọdún wọ́n mí nà àbá gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àbọ̀ òun bẹ́ẹ̀ àwọn àlùfáà wa ni wọ́n wò àwọn tí lápò wọ́n jẹ̀ wọ́n àwọn àlùfáà wa òní wọ́n àmọ́ ìjẹ́ òdò èyí wò lálàáfíà kí á náà sábà èyí ò èyí ò ló jẹ́ kí n ṣàtúnṣe rẹ̀ torí pẹ́lú mi bá tún gbọ́n bí náà tó náà bá tún fẹ́ introduce mi bò mí kó náà tún máa ní òdò wọn min al-a'dha ọlọ́mọta ṣe àlékún dáadáa fún wa kí ni yóò sọ̀rọ̀ mọ́ náà ọlọ́mọta àti àlékún dáadáa rẹ̀ fún ẹni kọ̀ọ̀kan wa. kí ni ojúṣe wa láti tún àwùjọ ṣe ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó sì tóbi ni àmọ́ ti ẹni bó ti jọ́rọ̀ ńlá tó jọ́rọ̀ tó tóbi yìí ó ti pẹ́ táwọn àfáà ti máa ń dìskọ́sì ọ̀rọ̀ yìí tí wọ́n sì máa ṣàlàyé ojúṣe àwa ọ̀dọ́ kódà ó fẹ́ mọ́ ọdún kan lè fẹ́ mọ́ lọ ká má rí inú àwọn àlùfáà súnà tí wọ́n ṣàlàyé lórí tọ́pìkì yìí ní kí ni dáwòrò ṣàbà kò sí tó fà á kọjá pé ṣẹ́rá wa tá à ń jẹ́ ọ̀dọ́ nǹkan ńlá níbẹ̀ lọ́wọ́ wa mọ́sálà ọ̀dọ́ stéèjì téèyàn bẹ lọ́dọ̀ nínú ayé stéèjì tó tóbi nínú àwọn stéèjì téèyàn máa ń rìn kọjá nínú ayé yìí stéèjì yẹn ó sì jẹ́ méjèèjì púpọ̀ torí pé stéèjì yẹn ni ó júwe gbé yóò sì lo ayé rẹ̀ parí níjẹ́ èèyàn bá ti gbé mẹ́rin téèyàn bá ti wá gbé mẹ́rin àánú ọlọ́run ní fi mọ́ ní padà báàmú ò bá báyàn ìtẹ́yàn gbé láti dọ̀ọ̀dọ́ náà ni ó máa gbé lọ ó bá ti kí ò dáa bí ó ti máa gbé lọ náà lọ́wọ́ stéèjì nìyẹn bá ti ti gbé tó dá ọlọ́mọdé aládánwò èyí tún sábà kú mbẹ̀ lọ́tọ́ bá jẹ́ pé tó dá náà àfẹ́lọ́ntọ́lọ́ ń bá dúpẹ́ mọ̀ọ́mọ̀ gbé àdánwò kan láti gbọ́dọ̀ gbàgbọ́ yọ̀ọ̀ rẹ̀ ta ni ọ̀dọ́ a nífẹ́ máa ṣe àlàyé púpọ̀ káwa máa kó kí làwọn àlùfáà sọ lápá bí kí làwọn àlùfáà sọ lápọ̀ kí làlàyé wọn gbélé yìí torí pé tá a bá wọ ọbẹ̀ nípa pé ta ni ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ni wà kọ́lá fúláàdì tó máa kọ́lá fúláàdì àmọ́ kí n kàn sáré yíyan láàrin ìjẹ́sí méjì nínú àwọn àlùfáà wa àwọn ẹni tí wọ́n máa ń pè ní ọ̀dọ́ ó ní ẹni tí ń bá ti ń bẹ láti sínú ìbòlò ọjọ́ orí kéèyàn ìbàlábọ̀ ìjọ tí èèyàn bá ilé ti dépò pé ẹni ti bàlágà fàhúwá ṣàbọ̀nù ọ̀dọ́ ni wọ́n ẹgbẹ́ kéèjì láti wá mọ́mọ̀ pé èèyàn bàlágà àwọn àlùfáà máa mú àwọn àpẹẹrẹ bíi mẹ́ta àti mẹ́rin wá gbà ní láti fi mọ̀ pé èèyàn ti bàlágà inú àwọn àpẹẹrẹ tí wọ́n máa mú wá wọ́n ní níjọ́ tí ọkùnrin bá ti lo ayé ọmọkùnrin lo ayé débi pé ó wá sùn ó wá jí ó wá lálàá alábọ́lá tó wá rántí ẹ̀ àdígbò rántí ẹ̀ èyí o a máa ń gbọ́ sùn tí ó lálàá tí ó tàbí òun náà ti ń dà sí lásọ kìí ti sọ léwu ń ti ti ń ń ti ń ba písmàrù ti ń jáde ti ń kán tó lásọ ń ti ń fọwọ́ kan rú omi náà ó ti kú òlómi ìtọ̀ tí ń máa ń rùn ó ti domi tí ó mọ yọ̀ tí ó mọ yọ̀ bí kúnmó níjọ́ tí ọmọ ọkùnrin bá ti dàgbà débi irú eléyìí ó ṣe kínú ìjọba fọ̀húwá bá léèbó ni ó ti bà lábọ̀ tó bá ti wá bà lábọ̀ báyìí fọ̀húwá ṣàbùn ó ti di kínú ó ti di ọ̀dọ́ irú àwọn ìta abẹ́sọ̀rọ̀ wọlé nínú àwọn mínú àwọn àlùfà alápẹẹrẹ kan ní ohun àpẹẹrẹ mẹ́ta ni àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ó níjọ́ tọ́mọ ọkùnrin bá ti dàgbà ó dàgbà ó náà wá ń wo òkè abẹ́ rẹ̀ ní tí máa fi ń tọ̀ ó wá wo òkè ibẹ̀ ó wá bá pé irun ti ń wù mẹ́ irun ìṣẹ́gíní tí irun bá ti ń wù mẹ́ irun abẹ́nu nì ń já sí pé wú ọmọ bẹ́ẹ̀ ó ṣe gínú ó ti dàgbà ó dà pẹrẹ mélòó àpẹrẹ níbí wàlékùmù sọlá àfọlá afáwà rashid láti àtẹ̀tẹ̀ sátẹ̀tẹ̀ náà lójú wáyà yìí bá sọlá òní sọlá òní sọlá ìdẹ́sọ̀ àpẹrẹ lẹ́ẹ̀kẹta wọ́n lò ní ìgbà tọ́mọ ọkùnrin bá dàgbà ó wá dàgbà àwa ń ka ojú orí ẹ̀ wọ́n ní tá a bá ilé ti kà kó pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún fàbúwá bá a lè bọ́ọ̀lù ó ṣe kínú ó ti bàlá wọn ilé ìlẹ́nu àwọn onímọ̀ wá kò ní lórí àwọn kan ò gbá ká fi ọjọ́ orí báyìí dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ èèyàn lè pọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún kó sì mọ́ bàlá kọ̀ ọ̀hún àwọn àlùfà àfààní kódà àwọn míì ní àlùfà àjà àṣà ọlọ́dún mélòó ọmọdún mẹ́rìnlá àwọn míì sì tún mú tó jù yóò lọ díẹ̀ àmọ́ sẹ́rí tó ṣe sọ́jú oníjọ́ tí èèyàn bá ti sùn tí ń ládàá kó ń da nǹkan sí ara níjọ́ tí èèyàn bá ti lu ayédèdè bó náà ti ń ru irun irun ní òkè abẹ́rẹ́ ojú ọkùnrin abójókínú abójóbìnrin tọ́ níbi tóbìnrin Ibn Jawzi alayhi rahmatullah àwọn afikini kan fún àwọn náà náà kọ́ láre látọ̀dọ̀ àwọn àlùfáà ni o wọ́n ní jọ́tọ̀ mo bèrè bá ti wá ń dàgbà débi pé ń gúnyàn ń wá ń tẹ̀ omi wá ń jáde bẹ́ẹ̀ wọ́n ló ti di baàlì kọ́ ọmọbìnrin bẹ́ẹ̀ ti ṣe kínú ni o ti bàlá bọ̀ wọ́n ní yóò obìnrin kan ló ní yóò jẹ́ òní ọkùnrin ò sáré bàlá àtàkàwá ní yóò máa gúnyàn níbi táwọn wá sọ pé omi ò máa jáde èyí wò dáadáa ala kulli hal níjọ́ tó mọ ọkùnrin àbúbìnrin bá ti ń di pé dáhàrà gbogbo aṣọ ìgbà ti ń di pé wo irun ní abẹ́ ó ti di kínú jọmọ́ ó ti bà láwọn tọ́ tẹ́mọ̀ pé èyí tí wọ́n fi máa ń ta adọ́t lọ́dọ̀ àwọn ọlọ́làjú ní ìfẹ́sí wá fún wa torí àwọn ọ̀làjú kọ́làjú láti gbà ó ní wọ́n nígbà tó bá tó pé ọdún mélòó ọdún mẹ́ẹ̀dún ọdún méjìdínlógún àbí 18 years 18 years yìí àwọn náà tẹ̀ tí ń pàmọ́ra wọn lẹ́nu àwọn ẹgbẹ́ èkó náà àwọn náà tí ń pàmọ́ra wọn lẹ́nu àwọn gan tí ń wo pé ẹ̀dàpọ̀ ìjà já wálẹ̀ sí 16 18 táwọn yìí àwọn ọmọ gan tí ń gbọ́n ju báwọn ti rù lọ ẹja tó já wálẹ̀ sí 16 ẹ̀ bẹ́ẹ̀ ti máa lọ bẹ́ẹ̀ ti máa bọ̀ náà nù ànígbẹ̀ ti tẹ̀lé tẹ̀lé à ti gbé kalẹ̀ ó ṣeé ṣe gbogbo ọmọ 15 lọ ó ṣe é ṣe kó jẹ́pọ̀ ọmọ 16 yóò dégínú ni yóò bá lọ alákùnlé hal àwọn tá ń pè ní ọ̀dọ́ rèé ajáṣe ta bá ń sọ̀rọ̀ ọ̀dọ́ òṣàbà àṣekè ìṣerú èmi àti yín báyìí nìkan àtàwọn àbúrò wa náà àwọn náà ṣe kínú ọgbọ̀ bẹ̀ àtàwọn àbúrò wa kẹrin àwọn àbúrò wa kààrún àwọn náà ṣe kínú jọmọ́ wọ́n wọnú dáwí yìí kí ni dáwòrò wọn kí lójúṣe wọn kí ni responsibility wọn kí sì ní róòlù wọn tó yẹ kí wọ́n plé sí islahil mujtama láti lè tún àwùjọ wa ṣe wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh ẹ máa wọlé lọ ẹ máa bá ṣàbà lẹkọọ ahsan tá a bá ti wá gbàgbọ́ yẹ tí wọ́n ń pè lọ́dọ̀ báyìí tẹ́wọ́n pé ìbẹ̀rẹ̀ ọ̀dọ́ la wí yìí tọ́ kí wá lópin pé yẹn ń jọ̀dọ̀ ìyún náà ẹnu àwọn onímọ̀ kò lórí ìyún náà nígbà bá pàdánù síra àìmọye làwọn àlùfáà oníwọ́sí ni ò ní wọ́n sọ àmọ́ yìí tí ó súnmọ́lé jù òní wọ́n níjọ́ ọmọ ti bẹ̀rẹ̀ sí ní hurun táwọn yìí àbó bẹ̀rẹ̀ sí ní dà táwọn yìí àbó péye ọdún táwọn yìí àbọ́ ọmọbìnrin ń ṣe gbogbo tí ìbìnú ìjáwó sí fi kún ní a ní a máa wá wò lọ bẹ́ẹ̀ títí a wà wò ìjọ ọmọ náà wọ́n ní yíò ní éèdì tọ́lọ̀ fi mọ́ gbé àwọn rẹ̀ ní fi mọ́ gbé wọ́n dìde ọlọ́mọta fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ o jẹ́ kọ́rọ̀ ọlọ́mọta àgbóyé wa a jẹ́ pé ọ̀dọ́ bá sọ̀rọ̀ ó ní gbogbo ẹni tí ń bẹ ọmọ ọdún tàbí títí tó yóò fi máa pé ọmọ ogójì ọdún arínú àwọn àlùfáà tán ní tó bá lé lógójì ọdún náà ọ̀dọ́ ni òun kódà àwọn ẹlòmíì inú àwọn àlùfáà sọ pé ìgbó bá pógójì ọdún gan-an ó sì ń bẹ ní àárín gbogbo ọ̀dọ́ nù àwọn àlùfáà wa ní ilé ìgbìmọ̀ kọ̀rẹ́ nítorí tá a bá wo àwọn ànábì ọlọ́run wọ́n ti ń kó nípò ṣáà kọ́lọ̀ tó máa gbé wọn sí lánàá bí wọ́n nídìí ni pé tán bá ń bẹ nípò ọ̀dọ́ ni ọ̀dọ́ máa ń dùn pọ́ọ̀tì pé ẹta fílẹ̀ ẹ̀dì ọ̀dọ́ ní dáláàmú pẹ́tò ìjógójì ọdún ti wá kúrò ní ìjọ́dọ̀ láti ẹni pé gbogbo àwọn ànábì ọlọ́run báwọn èèyàn ṣe wọ́n bú wọn tó ẹni kò bú wọn rí pé ọmọ èké ṣe ọlọ́run jẹ́ pẹ́ fún wa lójú dáadáa ẹni ká ànábì ọlọ́run èé fi ọmọ èké ṣe òun èé fi kan èé tẹ̀sùn rẹ̀ kàn wọ́n ọmọ ọjọ́ òní ọ̀pọ̀ èso bá wà ànábì ọlọ́run nítorí pé éèjì tí wọ́n tó ń di ànábì ọlọ́ni éèjì ní ti kọjá ó ti kọjá àjọ́jọ́ dáa àmì éèjì dáa tó rán wọn ṣẹ́ tó ọmọgójì ọdún gbọ́dọ̀ wá bọ́ta kọ́ wá ní ìwọ ọmọ kékeré wọ́ ara rẹ̀ kódà mọ jágbó jù lọ ah, ọmọdé ní ọdọọdé ni wọ́n wájú yílò tọ́ o àmọ́ àwa yìí náà ti kú lọ́mọdé ojú wa náà ti dé kínú ni ó ti rí nǹkan náà ayé ala kulli àwọn táwọn bá wá wà ní early 40 àtàwọn 40 àtàwọn kọ́tàtò 40 so gbogbo wa náà ládọ̀mọ̀ pọ̀dọ̀ ni wọ́n tòkó ilé yìí gbogbo wa la fẹ́ mọ̀ kí ni ojúṣe àwọn ọ̀dọ́ láti lè tún àwùjọ ṣe àwọn ọ̀dọ́ lójúṣe o àwọn ta a kálẹ̀ yìí àwọn ọ̀dọ́ ló sì lè tún àwùjọ ṣe àwọn ọ̀dọ́ wọ́n lójúṣe káwá gbé kúrò ní wọ́n lójúṣe nìkan àwọn ọ̀dọ́ gangan àwọn náà lè ṣe kí lábí yìí àwọn ni wọ́n lè tún àwùjọ ṣe àwọn àwùjọ tó ti bàjẹ́ sẹ́yìn tó ti bàjẹ́ sẹ́yìn tó ti bàjẹ́ sẹ́yìn àwọn tí wọ́n tún ṣe iná làwọn ta ní àwọn ọ̀dọ́ ni ká lọ rèé gbé nígbà tá Muhammad sallallahu alaihi wasallam

ìgbà wọn náà wá rí pẹ́ẹ́sì ìpẹ́tọ̀ àdúgbẹ́ lọ abẹ́lọ èyí mọ̀ pé ìsìláàmù láàmọ̀ sí mọ̀ náà amọ́dà fún wa lẹ́nìkan tí ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ níjọ́ náà odidi àwùjọ Mádínà níjọ́ náà tàbí nábì gbé dìde Mus'ab ibn Umayr ó wá fẹ́ nìkan ti lẹ́gbẹ̀ẹ́ fi ẹjọ́ máa lọ Mus'ab ibn Umayr ọ̀dọ́ ni kì í ọ̀dọ́ ló lè ṣe irú iṣẹ́ yẹn ọ̀dọ́ ló lè àgbàlagbà náà ní tí wọ́n ti wọ́n ní dáúrù tí wọ́n ó àmọ́ jẹ́ ìrìnà kí èsẹ́ ìgbọ̀n pàwọ̀ ọ̀dọ́ dáúrù tí wọ́n lágbára ni pé níjọ́ àti ń bẹ̀rẹ̀ kí ó tí gbogbo àti máa ń ké níjọ́ àti ń gbọ́wà sí àwọn àlùfáà ẹni pé àìgbàbà gbọ́tọ́ bí kí dáúrù lìmọ̀ṣáyíkí fi islahil mujtama abẹ́gbọ́n kọ́wá ní dáúrù làjá fi islahil mujtama pé kí ni róòlù àwọn arúgbó nípa abẹ́ tún àwùjọ sí arúgbó ní tí wọ́n ti mọ́ ìjọ́kù táwà ọ̀dọ́ kàn ṣe ni pé àwa làálọ́ ọmọ lọ rèé gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ọ̀tọ́rán ní pé bọ́mọ kékeré bá ń gegi nígbó àgbà ní òmò ìjọ òwò sí so báwọn ọ̀rọ̀ kan bá wá ń tẹ́lẹ̀ àwọn kan máa ń wọlé lọ ni pé ẹ dákun ni ẹ wá tọ̀ òkè báyìí ni ni kí ẹgbẹ́ gbà iṣẹ́ àwọn àgbàlagbà nù amẹ́ríkà wọn afáfẹ́ wò pé àwùjọ yìí wá bàjẹ́ kí la lò wọn èyí máa sọ pé ẹ̀lọ́ rẹ̀ wà wọn àṣìyá kò wá àwọn àjẹjá ti sọ sí kí ni dánwòrò àṣìyá fi ìṣìlá ẹ̀rù ṣàbà ìdáyà gbọ́nà àwọn tọ́bíkì ojú tàwọ̀kírù alìmọ̀ṣáàrì أو توقير الأشياء أو توقير كبار السن أو توقير المسنين أو توقير العجائب ìṣàwọn àgbàlagbà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ irú tọ́bíkì tẹ́mọ̀ nínú ìyẹn lèmi àti yín lóò ṣe mọ̀ pé ọ̀rọ̀ táwọn wí yìí ó kàn wá púpọ̀ tọ́pìkì yìí sì lágbára púpọ̀ ànábì tí wọ́n lú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ tá ànábì tí wọ́n jáde láyé kò sí ní o tọ ẹ wo kan tẹ sáré pè wá lákìyèsí nǹkan kí sáré kúrò ní ahadu nabawi ká lè tètè wá sọ́wọ́ sàlẹ̀ lé awí ní ti pé ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ dáhàwà ní àwọn olóló àwọn ọ̀dọ́ abẹ́ Madina ni àwọn tí ó wà nílò fi jẹ́ Madina àwọn dábọ́lò àwọn ọ̀dọ́ ẹ máa wọ́n ká o ìgbà nẹ́bì tí wọ́n bẹ́ kúrò láyé tí ń ti ń kú bí ọjọ́ mélòó ọjọ́ ló kù kéèso ṣùgbọ́n táà nẹ́bì ó jáde láyé ó wá pogun tún kù pé lọ ogun eléyà ajagun yìí náà ànẹ́bì wá fẹ́ yányàn tí ó lì í di ogun náà ìgbà nẹ́bì ó tún yányàn jọ náà sábó tún ni anábì yẹn Usamatu ibn Zayd Usamatu ibn Zayd Usamatu ibn Zayd lànàbì ní kó líbi ogúnjọ́ náà gbogbo ọjọ́ orí rẹ̀ kò jọ 18 years lọ́jọ́ náà anábì ní wọ́n lọ sí ibi ogun orí anábì yẹn sọ pé líbi ogun kò jújọ́ mélòó lọ àìsàn dé orí bẹ́ẹ̀dì àìsàn nílà anábì wà nílà anábì bá kọjá lọ́sọ́dọ̀ náà bá wa sọ kódà ìsámọ́tà nábi wá yẹn gbà nábi kútọ́ ìgbogbo wà wúwà sí ànábi àṣegbà àṣàwò Abubakar wa ń bọ́ sórí àléébà àwọn àgbààgbà kan náà sàárá wá bá Abubakar pé ọmọ yìí mọ̀ kéré káwálà abẹ́ lọ rẹ̀ já adúgbogbo yìí káwá ní ìsámọ́ ní ó mọ̀ líbi àwọn àgbàlagbà ilé Abubakar àwọn òmù mọ̀ràn wá pé bá a bá lè rọmọ ẹni tó dàgbà jù lọ kò bá dáa kálí mọ̀ báwọ̀ ọ̀dọ́ àlàní ìtafẹ́sí Abubakar ní sáàdẹ́bì òní lọ́mọdé kó tó yàn án ìta ànẹ́bì pláàni ànẹ́bì tó wá láàlẹ̀ ẹwà fẹ́fẹ́ ni ni ó jago ni yóò sì borí ogun náà òun ni ó sì líbi ẹ̀rọ gbogbo ẹ̀yìn àgbàlagbà tó kù ẹ̀yìn rẹ̀ lẹ́sẹ̀ nínú ẹ̀yìn ẹ̀lẹ́wà ẹnìkan kò sì gbọ́dọ̀ kún mẹ́lẹ́yìn yìí ti wí yìí kódà bẹ́ẹ̀ bá bẹ́ mọ̀ pé nígbà tí lè di ó yíò yí dáadáa ó dá èmi gbó kú òun ìlú ìkí gbogbo lọ yẹ pàdé pẹ̀lú Usama àwàjọ wọn jà lẹ́yìn rẹ̀ àwọn èèyàn wá ní àwọn àlejò tó bá wọn nígbà tí sọ yìí àti nínú àtìgbọ́ àtìjí àtìgbà ẹ̀yẹn máa kú ẹ̀yẹn máa bẹ́ Mádínà ẹ̀dá máa mójú tó lé àwa ẹ̀dá lọ rí bá Usama lẹ́yìn òdì tí ó gbà lọ sí ojú òun Usama sì gbíbi ogun náà ọlọ́ọ̀ni ọlọ́wọ́ ọba ti ṣe fásitì fún un ó sì borí ogun. kí la fẹ́ mú níbi àárín yìí ni pé anabi bẹ́ bẹ̀rẹ̀ dáwà ní Mádínà tí ló fi bẹ̀rẹ̀ ọ̀dọ́ ló lò ìgbà tí ó kúrò láyé ogun tí ó tún láàálẹ̀ pé kí n tó lọ ẹni tí ó lídi ogun ìta ló tún lò ọ̀dọ́ adépèmí àti níṣẹ́ ta fẹ́ ṣe gbogbo àwa ọ̀dọ́ kó dẹ̀ bá ti kúrò nílẹ́gùn ọ̀dọ́ tó ti kọjá bọ́ yàrá ìwọ náà sì ní kínú ni ọ̀sẹ̀ níṣẹ́ kódà kan síra rẹ máwọn ọ̀dọ́ ló dáa ju bọ́ ọmọ òwúpọ̀ wòye sọ̀dọ̀ wọn lọ torí pé nǹkan ńlá ni òbí ọ̀dọ́ ló amájà fún aláboyè ọ̀rọ̀ lọ ọ̀dọ́ wa fẹ́ tún àwùjọ ṣe kí olórí tí ọ̀dọ́ gbọdọ̀ lé lọ́wọ́ nǹkan ẹyọ kan lásán ẹyọ kan làwọn amájòjú ìwádìí lórí ẹyọ kan ní kéwìn àti yín wá mọ́ bíra wa pé ìjà àti rẹ́dí àti tún àwùjọ ti wà ní ṣíṣá gbogbo ẹni tí ó bá tún àwùjọ yìí ṣe ìkẹyọ kan gbọ́dọ̀ kọ́kọ́ mọ ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ tí ò bá ti sí lọ́wọ́ rẹ̀ jọmọ àti tara rẹ̀ ni kí ni nǹkan náà òun náà ní alẹ́ ẹ̀lú àlekíra wọn alẹ́ ìmọ̀ olórí tó lè tún àwùjọ ṣe oníkíni jọmọ ìmọ̀ ọ̀gá gbogbo ń tá a wá ń pè ní ìmọ̀ ó ní kí ni ẹ̀yìnmọ̀ ìdárí ọ̀tọ̀lá àálà fáhàmì sàlàfin umma ó ní ká gbàgbọ́ yí Al-Qur'an ká gbàgbọ́ yẹ hadith ní tí ó ní bámu sí báwọn sàábí ànábì tó ti ṣe sórí rẹ̀ bá ti gbọ́ yé òun tàwa ẹ̀bá abájẹ́ ẹni bá fojú àgọ̀wọ̀ wọn lè ní àálébọ́ ti gọ̀ lọ́dọ́ bí yọ̀nà ọlọ́run ìjọ wá ṣe òjú wọ́n wá pè lágbọ́dọ́ bí yọ̀nà ọlọ́run àwa náà fẹ́ gọrú ẹ̀ a ń tó ń bọ́ sí bọ́sí ìwọ ni wọ́n pè ní àgọ̀ kéde kí ni ìṣàgọ̀ wọ́n gbọ́n wọ́n gbọ́n náà fi ń ṣe bí àgọ̀ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lànàbí ò ṣe ní darí wọn síbi kankan tó máa wẹ̀yìn èyí tí ò bá tí ìran wọn kí wọ́n ṣe wọ́n tún máa bèrè pé ìyí tó ti ṣe tó ti kó tẹjá ní ó bá láǹfààní àti padà wálé ayé in tí ó tún mọ́ fi kú lójú ìbànúbì ni ó tún mọ́ wá ibi jáde nínú Abdullahi ìdánlọ́wọ́ ọba bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé tiẹ̀ wá kálá tiẹ̀ fún wọn láǹfààní kọ padà lé ayé kí lọ rò pọ̀ ọba lọ rè ṣe náà ọlọ́rọ̀ náà tí ò bá wù mí ni pé kí n tún lọ rè jagun sójú ọ̀nà rẹ̀ kán tó wá pa mí sójú ogun rẹ̀ ní ọlọ́run kì í sọ̀rọ̀ àmà padà wálé ayé ìwà fẹ́ ọmọbìnrin kan tí mo ti lé ní ìrúfẹ́ báwọn sàbí ànábì ti lórí ayé nù báwọn tí máa ń ronú sí nù. so àkọ́kọ́ ojúṣe ọ̀dọ́ láti fi tún àwùjọ yìí ṣe ó ní pé kálọ̀rì wá ìmọ̀ yíò ní wá ń pa wá lẹ́kún lé ní pé àwa ọ̀dọ́ dà ń bẹ́ńtà lé ní àmójútó mọ́ ọ̀hún èyí máa fún wa láwọn àpèjúwe nísìnyí àwọn àpẹjú èdè tí wọ́n fún wa yí gbogbo àwa tí wọ́n bí àfàwọn díẹ̀ díẹ̀ kódà àwọn díẹ̀ díẹ̀ tí ń bá mọ yọ́lẹ̀ bí àwọn tí ìbàlágà ni wọ́n tí wọ́n ìdí ìgbọ̀dọ́ nígbà rí pé àwa àjọ àwọn táfẹ́ mọ́ fàkó wọ́n sàkójú rẹ̀ ìgbà ọ̀dọ́ náà sì fi tún àwùjọ wọn ṣe ìgbà ọ̀dọ́ náà fi wá ìmọ̀ ìmọ̀ wọn náà wá fi tún àwùjọ ṣe ìmọ̀ta ṣàlàyé lè ní ìmọ̀nà bá gbọ́n aláyè kò ní dó lórí Al-Kùránì àti Sunnah nìkan ohun àmọ́ ga ìmọ̀ta gbọ́dọ̀ níní ilmul kitabi wa sunnati ala fahmi salafi al-umma ọ̀gá ìmọ̀nú amọ́jẹ́rí ìmọ̀ ni wọ́n mọ̀ afẹ́káwọn ọ̀dọ́ kan lóbìnrin káwọn ọmọ ẹjẹ́ nọ́ọ̀sì tó dáwọn ìyàwó wa yóò mọ̀ rẹ̀ àwọn náà wọ́n sì máa nídẹ̀ tí ó fún wọn ní abẹ́rẹ́ àwọn ìyàwó wa wọ́n mọ̀ lóyún fún wa wọ́n sì fẹ́ bímọ ẹ̀hẹ́ á níbi àwọn obìnrin tí ó mọ̀ gba ẹ̀bí fún wọn a ní ìdí ọ̀dọ́ tí ó jẹ́ ọ̀dọ́ Islam tí ó yẹnjú afẹ́mọ̀ rí wọn níbi engineering káwọn ọ̀dọ́ wa afẹ́mọ̀ ní ọ̀dọ́ tí ó jẹ́ engineer abẹ́ ní ọ̀dọ́ tí ó jẹ́ architect kó mọ̀ jẹ́ fáwọn arúgbó láàmọ̀ pẹ̀ tán bá ní àmọ́ ìpìyàn wá gbogbo àwọn aspect ilé ayé òun náà gbogbo ẹ̀ lábíbi ọ̀dọ́ tí ó torí gbogbo ẹ̀ ló lójúṣe tá a gbọ́dọ̀ mọ́ sí ibi àgbègbè ọ̀kan àmọ́tẹ́ bá wo àwọn ọ̀dọ́ mùsùlùmí lèmi ọ̀láyọ̀ ọ̀tọ̀ ní tán ní àmọ́ rán ọ̀tọ̀ níbi ìkan tá a gùdù sí àwọn ọ̀dọ́ ń bẹ o gbajú ìyá àwọn ọ̀dọ́ ń àwọn ọ̀dọ́ ti ti jẹ́ àbámọ́ ti jẹ́ àmọ́ sí irú táwọn ọ̀dọ́ ń ṣe ṣé n tó lè tún àwùjọ ṣe ni àbí tí ó tún áàdì mọ́dá méjì tí ń ti ń bẹ lára àwùjọ tẹ̀lé gbọ́dọ̀ kó forí lè wá ní tẹ̀lé gbọ́dọ̀ kó sáà wá ní tẹ̀lé gbọ́dọ̀ kó là wá ní ọlọ́dà kò o ọlọ́mọta fún àwa ọ̀dọ́ lára àwọn ti lẹ́yìn báyìí ó yẹ káwọn kọ́ ọmọ bẹ lóhùn pé ọlọ́run kó kọ́kọ́ tún àwa gan ṣe náà kó wá wá tún wá sí hàn kó ṣẹ̀ṣẹ̀ wá sí wá tún àwùjọ ṣe ọ̀gọ̀rọ̀ wa làwa náà sí ìrìn dáadáa ọ̀gọ̀rọ̀ wa sì làwa náà láti ṣe kínú ni láti tọ́ dáadáa ẹjẹ́ asáré lọ díẹ̀ sí ìgbésí ayé àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ìgbésí ayé àwọn àlùfáà wa tí wọ́n ṣe kínú jàmáà tí wọ́n ti lọ. ẹjẹ́ ń gbé látòrí al-imam Malik ibn Anas imam dáàrí ìjọ alayhi rahmatullah rahimahullah rahmatan ọlọ́ba wa kẹ́ ìmọ̀ Malik ọlọ́ba wa kẹ́ ìmọ̀ Malik ọlọ́ba wa kẹ́ ìmọ̀ Malik ẹjẹ́ ń gbé lọ́wọ́ wa náà ìmọ̀ Malik kí ọlọ́run ló fi tó àwùjọ ṣe àbí òun ló fi tó àwùjọ ṣe àwọ́ àwùjọ ọ̀wọ́lọ́wọ́ bí máa mọ́ nìkè tó ṣe ẹ̀sìn ìjàrí kí lẹ́fẹ́ àgbáyé tẹ́ẹ̀fẹ́gbàtàwò orílẹ̀ kan a ní àwùjọ tó kọ́kọ́ kàn wá ó ní dínú olàwùjọ ti wá tó kọ́kọ́ súnmọ́ tó sí níbi àwọn mọ́lìkì níbi àtúnṣe tó wù níbi tún àwùjọ ṣe ọ̀rọ̀ ìmọ̀rù mọ́lìkì kọjá ó tún àdúgbò rẹ̀ ṣe ọ̀rọ̀ Ìmáàmù Málíkì kọjá ó tún àwùjọ ilẹ̀ lárúbáwá ṣe ọ̀rọ̀ Ìmáàmù Málíkì extend débi pé ó tún gbogbo ayé ṣe gbogbo lápé gbogbo ayé oní Ìmáàmù Málíkì ní ìlàpá ní lórí kò síbi dẹ́ẹ̀dì inú ayé lẹ́bi tẹ̀ nígbà ọmọ tí Ìmáàmù Málíkì àrẹ ìrànlọ́ ó kọjá Áfíríkà ẹ̀lọ́rẹ̀ bèèrè pé alùlùmọ̀dínà àbí mọ́ kífọ́ alùlùmọ̀dínà àbí táwọn alùlùmọ̀dínà bá rí bóòlù jẹ́lọ́dọ̀ mọ́lìkí bóòlù mọ́lìkí náà jẹ́lọ́dọ̀ àwọn alùlùmọ̀dínà ọmọdún ló wà ọmọdún ọmọ tó lè kiri n ti bẹ̀rẹ̀ sí ń kẹ́kọ̀ọ́ Al-Qur'an ní ti gbàgbọ́ yọ Al-Qur'an ọ̀dọ̀ àwọn tí mọ́lì yìí ti wá kéwú òun náà lọ́dọ̀ àwọn tàdá lẹ́dàtú sàhábà àwọn ọmọ kéwú àwọn tàbí àwọn ní mọ́lì yìí kéwú lọ́dọ̀ wọn àwọn ọmọ kéwú dání àwọn ọmọ kéwú àwọn sàhábà lọ́wọ́ àwọn ọmọ ayọ̀ ayé ẹ̀mọ̀ kí tí gbogbo wọn bá tẹ̀ ẹ̀mọ gbogbo èèyàn àmọ́ náà fẹ́ àbá àmọ́ náà fẹ́ àmọ́ aṣùmọ̀ bí náfẹ́ náà ti jẹ́ náfẹ́ táàwí yìí maula lóhun jẹ́ fúta ní Abdullah ibn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma wa anhu sahabati ajma'in Abdullah ibn Umar wọ́n lò ló lógún ló wá jẹ́ pé nínú tẹ́ pé fún bọ̀ lógún lè tó pín ó ní wà ní wọn kú lẹ́nu Abdullahi bá túkù orúkú lọ́rùn rẹ̀ ní ṣe ń jẹ́ Mawla Abdullah ibn Umar ìtumọ̀ Mawla nù. Abdullahi ibn Umar rúgbà tó yẹ kí náà fi náà wà ń bẹ lọ́mọdé jọ náà pẹ̀tọ̀ ọ́ kéwú ní ohun ọ́ sì kẹ́kọ̀ọ́ hadith. Náà fi ó tètè fẹ́ gbórí dúró níjọ

náàbì ìdáwí wii ẹni jẹ́ àfáà rẹ̀ sáà pẹ̀lú Abdullahi ibn Umar inú pé èèyàn gbájúmọ́ súnà nẹ́gbà Muhammad ọ̀gá Abdullahi ibn Umar kódà àwọn ọ̀sán míì tó ṣe pé àdáàtù lásán ní tí èdè pé yẹn ìbàdáàtù Abdullahi ibn Umar wà mọ́mọ́ kọ́ ti àdánù ibẹ̀ tẹ́rù pé àti ojú òkú lábẹ́ ẹbí ọwọ́ sí nílé owó lọ́nà ìdíjọ́ lọ padà wọ́n ló wá díjọ́ mí ìrìn àjò padà wá gbé àdùn láì nínú ọmọ òrùkọjá lọ́nà ẹ̀bẹ̀ ó sì tún débẹ̀ ó bá tún jòkó ọmọdé akẹ́rọ̀ tó mú lọ ẹjọ́ kó ẹ ó ní fún àti Allahumma fi ìdí já àfá látàdìwà mẹ́lúwà a àmá àfá àti ike ń gbà nẹ́bí ń bẹ láyé ẹni kankan ò gbọdọ̀ sí fásiwá abítáré àtàndẹ́bí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ rí dá nẹ́bí béèrè béèrè kan tó láì fún Umaru mẹ́mẹ́ Umaru náà wá ń bẹ́ẹ̀ kálukú bá dákẹ́ nù àwọn àgbàlagbà ìgbà wá dé sọ́dà tó láì fún Umaru wá ń sọ pé ẹ̀bú ojú tì mí pé láàárín àwọn àgbàlagbà àti wá gbọ́ pé mi ni wọ́n mọ̀ ní sókè abdullahi bin umar olúwa pọ̀ ìmọ̀ tiẹ̀ sára náà fẹ́ nígbà tí ó pọ̀ mọ́ ẹgbẹ́ tagiri tagiri ló fi kọ́ ìmọ̀ níye náà fẹ́ náà fi wá kọ́ máàlìkì ni máàlìkì bá di nǹkan máàlìkì di àfá àgbà débi pé ńgbà ìmọ̀ máàlìkì ìmọ̀ rẹ̀ gbà tí ó bú rẹ́gẹ́ tó ti gbogbo ayé ó mọ̀ tán tí ààyè ibi tí Imam Málíkì fi ń kọ́yàn kí ó yóò gba àwọn èèyàn mọ́ ẹnu padà wá ń kù Imam Málíkì ẹwà bọ́rọ̀ bá sílẹ̀ máa bí ẹlòmí ọgbọ̀lá yùkùtà wálé ìmáàmù Málíkùn fil Madina pé tí Málíkì bá ti ń bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ pé gbogbo ìyàrí ìjẹ́lẹ̀ ẹ̀rẹ́ lápò gbàdúgbò yìí tọ́ ìjọ Imam Málíkì bá ti ẹlòmí ò gbọ́dọ̀ bá tí wá mọ́ gbọ́dọ̀ ẹ̀sìn bá ti rújú ẹ wá fẹ́ béèrè lọ́wọ́ èèyàn àbí kẹ́ dọ́dọ̀ láyúta wà ní ìmáàmù Malikun fil Madina ìmáàmù Málìkì yìí nígbà tí ó bẹ̀rẹ̀ ìmọ̀ lo àfá ọ̀dọ́lúwà o ó bẹ̀rẹ̀ tí ó látọmọdún méje láàrin olóòtọ́ àmọ́gbà Málìkì ó fi jọmọdún mẹ́ẹ̀lógún ìmọ̀ ń ṣe fatuwa àbá àti ìjẹ́kílá pé fatuwa ìjọ náà Imam Malik kí ó ju ọmọ 17 years lọ ìjọ náà lọ kódà àwọn àlùfáà tó kọ́ Imam Malik kí ń ké àwọn àmì ìsìn bẹ̀lá ìjọ náà Imam Malik alayhi rahmatullah ó wá tayọ àwọn akẹgbẹ́ rẹ̀ halkọ Imam Malik bẹ̀rẹ̀ pẹ̀lẹ́yàn méjì mẹ́ta ní ká tó wí ká tó fọ́ àbá halkọ bí kí ń kún ó di tí ò lè gbà àwọn èèyàn mọ́ ó ti ń di pé tráfíkì ti mú ní agbo halkọ́ abáwa alkọ́dì ìyá nínú tíra àkẹta ń pèrè tẹ̀síbù madáàrí a ní ṣùfíànù ibn ìyínà ló sọ̀rọ̀ yìí ó ní jálá sàmáàlìkùn lè náà ó ní Imam Málíkì dúró wájú àwọn èèyàn láti máa kọ́ wọn kéwú láti máa tún àwùjọ wọn ṣe wà húwá bí nù sábẹ̀ àṣọ́rọ̀ sàdà Imam Málíkì jọmọ 17 years lọ́wọ́ seventeen years ló ti bẹ̀rẹ̀ sí ní jòkó kọ́ ní kí ó ní wà orifat láwùl ìmáàmà wà bí náà ti hayatul ìrìdá ó láwọn èèyàn ti wá gbà fún ìmáàmù wọ́n ti wá gbà fún ìmáàmù ní kí ẹgẹ́ bí ìmáàmù tẹ́lẹ̀ máa pèèyàn ní ìmáàmù kéèṣe ìmáàmù mọ́sálásí o sọ́rí ìmáàmù kútúbí tẹ́ máa ń pè ní ìmáàmù mọ́sálásí ni o tí nǹkan máa ń kírun báwọn èèyàn má fi rú ìmáàmù wéwu èyí táwọn yìí àwọn ìmáàmù wá mọ́sálásí iná ọlọ́ba àti dáadáa fún wọn òṣàwọn náà ní àtọ̀ ìmáàmù mọ́sálásí ni tiwọn náà àwọn tó wá lè tó wá tí ó jùlọ wáyé lọ àmọ́ ti máa lì kí kéèjé wí ìmáàmù tí wọn imam tó bá ní pé èèyàn ní ìmọ̀ọ́mọ̀ yíò ní pé táwọn àgbààgbà fà tí gbogbo wọn bá wá jòkó wá dé kalẹ̀ ó wá kú pé ta ní ó gbẹnu gbogbo wa sọ̀rọ̀ mọ́lì kí ni wọ́n yàn inú ti ọ̀rọ̀ débi láyúta wal imamu malikun ìlmàdíyàn ọmọ ọdún mélòó ẹ̀dàkùn ṣàlùkúnà dẹ́rẹ̀ rẹ̀ orí ọgọ́rọ̀ ojú tí ń wò yìí 20 30 ní wò yìí àti 40 táńtó bẹ́ẹ̀ tó lè ní agbogbo tẹ bá fẹ́ dé ìlọ́wọ́ wẹ̀ sí ó yẹ máa wá wáyà yìí táńtó bẹ́ẹ̀ ni wá nìkan náwó ta lẹ́ni ọ̀hún kódà ẹni tó bá ṣe nínú wa ẹni al'imam malik alayhi rahmatullah ó ti rínú kódà ń gbá ìmáàmù malik ó bẹ̀rẹ̀ fatuwa náà fẹ́ tó jọmọ tó já àfá rẹ̀ tó ń jọmọ kí abdullahi ibn umar ń bẹ̀ láyé jọna ni malik ti bẹ̀rẹ̀ fatuwa al'imam malik alayhi lò lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀ ó fi wá di tó gbajúgbajà. kọ́lọ̀mọ́sà bá wá kẹ́ ìmáàmù Málìkì kọ́lọ̀mọ́sà bá kẹ́ ìmáàmù Málìkì mo wá fẹ́ mú ọ̀rọ̀ kan wá láàrin yìí alìmáàmù Zahabi alayhi rahmatullah wọn kò jọ ọ̀rọ̀ yìí a ní ìmáàmù Málìkì sọ̀rọ̀ kan a ní Málìkì ní má ajabtu fil fatwa ní mo kalẹ̀ mọ́ bó ti tó ó ní wọn àgbọ́rú ẹ̀sìn wá bá mi kí n wá dáhùn yìí hatta sa'altu man huwa a'lamu minni ó ní tí mo fi lọ rèé béèrè lọ́wọ́ àwọn àbá tọ́jú àwọn àbá tọ́jú àwa lọ mo wá lọ rèé béèrè lọ́wọ́ wọn pé alìsàrọ̀ lè mọ́wò dé án lè dáa alìsàrọ̀ lè mọ́wò dé án mọ́mọ́ ní ti rán bá àwọn àbá pé ẹ̀dá fún fatuwa ló ń béèrè lọ́wọ́ mi yìí kí ẹ sì lérò pé mo tó láti máa dáhùn béèrè ọ̀rọ̀ ẹ̀sìn Imam Malik ní ẹjẹ́ ń dá kọrú àwọn àbá àti mo bí ó ní sàálùtò Rabi'a ó ní mo bí lọ́wọ́ Rabi'a wà sàálùtò Yahya ibn Sa'id al ó nígbà mo wá béèrè lọ́wọ́ Yahya ibn Sa'id tí mo sì béèrè lọ́wọ́ Rabi'a ó ní fa àmọ̀rọ́ ní ní àá kí ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan tí ń bẹ lára rẹ̀ ní tó bá bí ọlọ́yọ̀ rẹ̀ sì máa dáhùn ìjáza ló àwọn tó ń fún málìkì ní ìjáza yìí tàbá tún ní atúpẹrẹ pé yọ̀rọ̀ lẹ̀ pa tí wọn náà a máa sọ lọ ní o jẹ̀mọ́ bá ń sọ kan máa lọ́wọ́ ara rẹ̀ pé bá lọ tẹ́kàn wọ́n lè balẹ̀ pé a ah, tàbílá ah, yóò rí yànkọ́ àdúgbọ́n ní ọ̀pẹ́ ah, ó gbọ́nà wùyé àmọ́ kèlé kọ́ yẹn ó o lè máa jọ bí ọ̀rọ̀ ẹ̀rí àtìláfẹ́ fáwùjọ wá sí àwọn àmà pariwo àwọn bídíà nínú náà fẹ́ gbogbo tó bídíà sọ lè bá àwọn mọ́lì kí jàmídà kan náà ní gbogbo tó bídíà ní ìmọ̀ ní ìmọ̀ gbogbo pé gbogbo àwùjọ tó bá bàjẹ́ àwùjọ tí ṣíríkù bá wà àwùjọ tí kúfùrù bá wà àwùjọ tí bídíà bá wà àwùjọ tí ìzìyà bá gbogbo tẹ bá pè ní bàjẹ́ tí bá ń bẹ ní àwùjọ olórí tẹ̀lé bí gbogbo tí kí nìjọmọ́ ìmọ̀ ẹwọ ọjọ́ táwọn ilé yìí wà tó ti ń ṣiṣẹ́ táwọn àlùfáà ti ń ṣe yí dájú wọn pé mọ́ǹsó mọ́ǹsó àwà lẹ́yìn rẹ̀ alkatibul baghdadi nínú tíra àwọn alfaqil mutafaqi wọ́n sọ̀rọ̀ kan wọ́n dọ́dọ̀ máa lè ó ní máàlìkì má máàlìkì ń sọ kìíní kan pé má àfùtẹ́ìtù ó ní ìbọ́ta ti fàtúwà ó hátà ṣẹ́ìdàlì ìsàbẹ̀húnà á ní àhàdùn lè dáàlì ó ní tí mo fi ká àfá ẹni àfá èjì àfá ẹ̀ta àfá ẹ̀rin wọ́n fi ń pé mẹ́wàá ó fi ń dogun àfá ó fi ń dọgbọ̀n àfá ogójì lọ́mọ ọdún mélòó 17 years bọ́ọ̀tà kú ọwá kámọ́ lọ́dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àgbà ìwọ bọ́ọ̀tà ká gbé e lágbègbè tó rùn fọ́ọ̀dẹ̀ adákùnjẹ́ ẹgbẹ́ lágbájá tó tó kọ́yẹ̀ ń kéwú bọ́ọ̀tà ká lọ́dẹ̀ bẹ́ẹ̀ lọ́dún tó ṣọ́rọ̀ fún délì bárí wọ̀ lọ́dún kámọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àfáà bá lẹ́yẹ kọ̀ọ̀kan pé eléyìí jẹ́ ti gbà pé àfáà tó lè mọ kọ́yẹ̀ kí omi àdíkó mọ ṣe báyìí káwo tí wọ́n sọ fà rẹ̀ àwọn àfáà ti mẹ láwùjọ wa nú àtìlà fẹ́ tán àwùjọ wa ṣe ojúṣe wa rèé o ọ̀gá ojúṣe láti sílẹ̀ ìmọ̀ ọwọ́ pẹ̀lẹ́ láti mú un ẹwọ́dún tí ma ní mọ̀ lè kí bẹ̀rẹ̀ kí ọmọdún mélòó ló wà ẹwọ́dún tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe bàtùwá ọmọdún mélòó 17 ọdún mélòó fi kó ìmọ̀ rẹ̀ jọ ọdún mélòó jọmọ́ ọdún mẹ́wàá ọdún mẹ́wàá ló fi kó mọ̀ tó fi dẹni táwọn àfáà fi ń sọ pé ó ti lè ṣe bàtùwá ọmọ yọ ọdún tí wọ́n ti lọ lè jẹun ni àìmẹ́yà àwọn brọ́dásì ní ọmọlá olóòlò lè fi òsáàdù ilé yóò lọ bẹ̀bá lọ́lọ́dún méjì òsáàdù wọn tún gúdù wọn náà nù tó bá tọ́kọ́ ní àfá àkọ́ ti jáde òsáàdù kìí kan yóò tún lọ bẹ̀ẹ̀ kìí yóò tún lọ rẹ́jísà tó bá tún lọ ọdún méjì yóò tún gbé ah, àwọn náà wọn àṣàkà tó bá tún gbẹ́rù kẹrẹ àwọn ah, tún ọ̀dọ̀ àfá yóò kàn mọ́ lọ lé kí òun yóò ti lọ ti lọ ẹjẹ ó ti lọ èkó ó ti lọ lọrin ó ti lọ bọ́ wá lọ káàkiri lọ káàkiri láti fi ọdún mẹ́wàá náà bó wá ní. mọ́nì ìdìbò ọdún mẹ́wàá kó ìmọ̀ jọ kí ló fà lórí lọ́rọ̀ àwọn mọ́lẹ̀ ìgbà ìdìtì wọ́n ń pè kí ní kẹ́lẹ́ alimadi hadiza tó fi sọ́la ìlànà tá àfi máa ń kẹ́kọ̀ọ́ ó ń bẹ ìlànà ọgbọ́n ọba ti tọ́ ọkọ̀ máa fò lójú kan ọmọ ọba ní ọmọ fò ọmọ tó gẹ́rin ọmọ ọba ọgbọ́dọ̀ kí ó lórí mọ̀lá hadiza ìmáàmù Málíkì nínú ọ̀dọ́ ni wọ́n ẹwà jẹ́ awo gbogbo Imam Malik wá lápa láwùjọ wọn àbí wọn lápa àsọ̀rọ̀ jẹmọ́ Imam Malik lápanú ayé àbọ̀ lápanú ayé Imam Malik ní róòlù tó plé láti lè tó àwùjọ jà náà ní róòlù tó plé ẹ̀rọ ya kán máa bí èmi àti ìjòkó ìpé tí ní róòlù tiẹ̀ láwùjọ wà ìjọ fi ń túnṣe ó tiẹ̀ tí kéré jù téèyàn kẹ́kọ̀ọ́ bá ní sọ róòlù kó tiẹ̀ ní ah, róòlù tèmi ni pé mo lọ lè kéwu lọ́wọ́ róòlù kan náà nìyí náà yes róòlù kan níbọ̀ lè fèsì pé á ah, róòlù tèmi tí wọ́n ibi tún àwùjọ ìṣe ni pé mò ń lọ sí ilé kéwú àìmọye àwọn ọ̀dọ́ lájọ jòkóyà yìí kí ní jẹ́ kéwú kódò ti yọ kú ònú kí ní ọ̀rọ̀ tiẹ̀ ẹni wọn náà wọn bá kan wá kí ni láìpẹ́ yìí nígbà kéré jù báyìí lọ táwa náà tó sì ń jọmọ tí ó tó kéré jù báyìí lọ nígbà náà táàtà máa ń lọ ẹ̀kọ́ àwọn èèyàn káàkiri jọ náà ọdún náà mo náà nítorí wá wá lọ́sẹ̀ tó lọ àwọn ti wá dàgbà ó ti dín àwọn pàpà wá níkànṣẹ́ ní bèrè pé kó lè sọ tó bèrè pé fún mi àfá bó wá lọ́rọ̀ kéwú ìbáṣẹ́ rẹ̀ ní àtúntàbùgbò àdúgbò lọ́rọ̀ kéwú àdúgbò bí táwọn wà rà ọwá ti kéwú lẹ̀ wà nínú tí mo rí nínú discussion wá jọ́nà ní pé kò tí ẹ̀rí tí a ń kẹ́kọ̀ọ́ ìkẹ́ kò rí román kò rí román ni o lẹ́yìn òun kò sínú táwọn òṣì lóòótọ́ alhamdulillah ńlọlé rí lọ́wọ́ ńlọlé rí o àmọ́ ilé ìwé ti ń lọ náà ó ti lè fi ran ìsìláàmù lọ́wọ́ náà àmọ́ àní gbogbo dáwùrù àtàbà sí ìmọ̀ ìsìláàmù yìí ọwọ́ ti kínú ni nọmba wán ọlọ́kùn tún àwùjọ wa ṣe wò ọlọ́kùn tún fi wá tún àwùjọ yìí náà alkọ́dì ìyáàdù sọ̀rọ̀ kan Imam Malik ló sọ̀rọ̀ yìí ó ní laysa kullu man ahabba an yajlisa fil masjid lil hadith wal futya jala ẹni kìí ṣe gbogbo ẹ tó bá kà sí wù pé bóun náà dájú kókó òun ẹ̀kọ́ ọgbọ́n ṣe wà sí báwọn èèyàn ó ní gbogbo náà kọ́ ló yẹ ká máa jòkó àwọn tí wọ́n fàtúwà àbí mo fẹ́ jòkó láti máa báwọn èèyàn sọ̀rọ̀ náà ó láwọn yóò ní wọ́n wà jẹ́ ìdúró ẹni bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ irú wọ̀nyí tó bẹ́ẹ̀ ló dán àwọn tí mọ́ mọ́lìkì fi ń di ọ̀rọ̀ yìí àwọn tí mọ́lìkì fi dera rẹ̀ nù ipò wo sì ló wà lẹ́bùn wo ló wà fún irú nǹkan báyìí dera rẹ̀ àlọ́dọ̀ kí mo pè jàmọ́ ọ̀dọ́ ìmáàmù dárí lè jẹ́rọ́ nù a ń pè kánú àwọn àlùfáà wa ní ìmáàmù al-Haramayn ìmáàmù al-Haramayn támọ̀ wọ́n yàyí ìtàwọn àfáà ti lọ́wọ́dún ní yóò támọ̀ wọ́n ṣùgbọ́n àwọn àlùfáà wa dán dán bí gẹmọ́ sọ ara apá àti ìmójúṣe wa nù inú ẹ táwọn èèyàn gbọdọ̀ mọ́mọ́mọ́ òun à ń pè lédè ní ìmáàmù al-Haramayn Abul Ma'ali al-Juwayni ọlọ́mọ́sàbáwà kẹwọn àgbààfà ni wọ́n ó sì lé bí wọ́n ti rìn àjò wọn a máa bá wọn tó tọ́lọ́dọ̀ wọn àfà àtàwí bàbá wọn àfà rẹ̀ inú pé dẹ̀ wọ́n àfà àfà tó yanjú ní bá àfà tó tó tán ó ní bàbá wọn àmọ́ ńgbà tí bàbá wọn fi jáde láyé tó jẹ́ àfà bàbá yóò ju ọmọ ní ìjíǹde rẹ̀ bàbá wa kú tán wọ́n sin bàbá tán kálukú wá kò báyìí pé ah ilé tó ní bàbá wa fi ilẹ̀ tàbí ò máa bá tẹ́ lọ ní kò nídìí ẹmọ dára ilé àmú àá níbo ni abúlmọ̀ àálíwá ìmáàmù làárọ̀mí ó náà ló mọ bá tẹ́ lọ dákun ìjẹ́ mi àti rẹ tí bàbá rẹ bá jẹ́ àbá àbí bàbá bá kú lè ní ọtó dílé kéwú wá béèrè fọmọdún mélòó nìwọ́ àwọn ọmọ ọkọ̀ mọ́ 25 years nínú wa àwọn ọkọ̀ mọ́ 30 years nínú wa òun gán mọ̀ fún ara rẹ̀ pé tán bá ní kí lójúṣe ti ẹgbọ́ fi ń tó àwùjọ ìṣe òun gán mọ̀ fún wọn lójúṣe ẹlòmíì ti bá ti wù yìí ó máa abájọ́ oríṣẹ́ rẹ̀ lónìí àá àwọn àlàwà ń gbógun tàwọn bídí àrùn ìṣe ṣúkú ojúṣe bá sì láwọn tó lóun gbogbo tó àwọn alùsùn yìí tó ẹkọ́ bí jíṣẹ́ gan-an òun bá ṣẹ́ṣẹ́ ní rèé òun bá ṣẹ́ṣẹ́ rèé ó gba àwọn àlùfáà tó ẹka wòye ó sáǹfàní lára wọn ó ti ẹnu yàkàyàkà wọn irú iṣẹ́ ilé náà àwọn onímọ̀ ń ṣe àwọn ọ̀dọ́ yìí náà ṣẹgbẹ́ nǹkan bẹ lọ́rùn àwọn ọ̀dọ́ rahmatullah imam shafi'i náà bẹ̀rẹ̀ kéwú ọmọ kékeré làwọn náà wá ọmọ kí láti ọmọ kékeré imam shafi'i ti há odidi Al-Qur'ani nìtàn òjọmọdún méjì lọ òjọmọdún mélòó lọ méjì tó tí ń bẹ̀rún kí ní kò wà sẹ́yìn kan lẹ́mí sí pé ah, ẹwà ó gbá wọn àlùfáà táwọn sọ táwọn sọ yìí ajá sí pé ìjà àfáà ó ti níbi tí ń bọ̀. tí sáfì yìí bá lè máa parí kòránì lọ́mọdún méje ó níbi tọ́rọ̀ ní ti wá ajá sí pé iṣẹ́ àwọn kan ní ti ń bọ̀ kó tó wá dọ́dọ̀ rẹ̀ ajá pé iṣẹ́ ni ó ní kí jọmọ́ ó níbi tí ti ń bọ̀ ó sì níbi tí ti ń bọ̀ lóòótọ́ fi hákíkà ní mo ní kí ń bọ́ àtọ́dá mọ̀ bí wọ́n ní irú Imam Malik kí dáa sọ ohun tí ìyá Imam Malik kí lọ́rọ̀ Imam Malik kí kékeré o ara dọ́rù ṣàbáàbì tó ẹka mú ìtọ́nù ìyàwó ti ẹ tọ́ fẹ́ bóòlù ti kọ̀rọ̀ mọ̀ kú tó bóòlù ti kọ̀rọ̀ mọ̀ kú ìyàwó rẹ tọ́ fẹ́ ẹbí mọ́tọ́rọ́sà lẹ́ni ló pàdé ìgbẹ́já tó lù nìka ìtọ́ gbé ọni ó mọ́ lọmọ nígbà náà lọ́sẹ̀ tó mọ̀ pé ó ní báwọn sáàtù tí mọ́ rẹ̀ ní kí wọn pẹ̀lú àwọn sáàtù tí máa rẹ̀ sáwọn ohun ohun náà ó yẹ kó níwọ̀n bá lóòtọ́ àmọ́dé bí yíò lọ bí jẹ́ túnjì bí àmòtí ẹ̀kọ́ rẹ̀ jìgẹ́ ọlọ́lọ́wọ́ àwọn foundation bó ní wọ́n ti dàbí mọ́nì bí àmọ́ lè rẹ̀ fún wọn ẹlòmí inú wa náà sáà ń bí ní ọ̀nà ojúṣe tó yẹ kó ní lórí ọmọ onóòṣègbè kò ní àwọn àlùfáà tán lọ síwájú àwọn eléyìí lápánú ayé àdẹ́dáhùn ní mọ́lì tí ò lápánú ayé ìmáàmù sáàbì ẹ̀yìn nígbà àwọn bẹ̀rẹ̀ tí ó bẹ̀rẹ̀ tí ó bá wọn tán ti parí alùkùránì lọ́mọdún méje tàbí wọ́n nígbà Imam Malik tí ó fi pọ́ ọmọ 15 years tí mo gbéjọ mọ́ Imam Malik kìí tẹni tó ti lè ṣùpá tó wá Imam Malik kìí ti ń di mufti ọmọ ọdún mẹ́wàá pé 15 years náà wà níjọ́ náà alimamu Shafi'i alayhi rahmatullah jama ìgbà tí wọ́n wà 15 years kí lọ sí ìgbà náà

torí inú dáwòrù ṣàbábù náà nìkan máa ṣe dáwà àbí àmọ́ dáwà tí ṣàbábù ó ṣe ìmọ̀ gbàwájú Mus'ab ibn Umayr ó là náàbí ìlò kọlọ̀ lè ṣe dáwà ní ìlú Madina kí ló sáájú fún Mus'ab al-ilm Mu'adh ibn Jabal kí ló sáájú fún al-ilm gbogbo àwọn ń wí yìí dà lọ́dọ̀ ìlẹ̀ ọwọ́ wo ni wọ́n fi mú ọwọ́ jẹ̀bẹ́kẹ́ ni àbọ̀ ọwọ́ gidi mú bí o gbọ́ àwọn ọkùnrin ti ń gbọ́ yìí àwọn ìyàwó wa náà sọmọ gbọ́ bẹ́ẹ̀ ta o kálukú ló mọ bí rẹ̀ èmi ò mọ fọmọ ṣe skills ẹ̀ ọmọ ní ẹni torí pé o ti wá bímọ torí pé o ti wá lóyún ìwọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ lóyún láyé a mọ̀ nínú àwọn àgbààgbà afá tí wọ́n ti lọ nínú àwọn àgbààgbà afá ọmọ wọn tí wọ́n bí ọmọ obìnrin àfáà ni

ìmọ̀láàní láti nǹkan tó ṣe láwùjọ ṣẹwárí tí ilẹ̀ Yorùbá wà yìí ń ní ìdìjú láti lè fi ja ogun tí ó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá yìí ni jẹmọ́ ìmọ̀ ní tẹ́lítà àbá tó wá mọ̀ ká mọ̀ lọ rẹ̀ mọ̀ òjò nǹkan ní ìfi ṣú tó fẹ́ mọ̀ rọ̀ ilẹ̀ Yorùbá yìí òjò tó ṣe pé kò sí tó lè kojú òjò náà ti máa rọ̀ kọjá sínú ìmọ̀ ní o ẹlẹ́gbọ́n wọn tako Bukhari wọ́n gbọ́ àwọn sọ̀hábà o pèrò òjò ń fi ní kẹjẹ́ gíní èyí fọ́ ẹjọ́ Yorùbá ti kó mú sọ́rọ̀ ilé kó àwọn ògbọ́ Yorùbá dáadáa tó yẹ ní bínú yàyẹ yàrá balẹ̀ ẹgbẹ́ ìrìnàmà sọ lẹ́kọ̀ọ́ wọ́n fọ́n àwọn ọ̀wẹ́ ìjìnlẹ̀ àmì táwọn èèyàn bá ń pílè kí ni wọ́n ti bá ń gbọ́ báyìí èyí tí mo ń pè mí lẹ́nu ní pé ah, ìbàdàn wọn yìí náà dání ọlọ́mọṣà tàlẹ́kùn lára fún ojú bàjẹ́ tí ń fọ́ yìí àrí ẹni ń fọ́n àrí tí bí tí ń fọ́n ó ṣe é ṣe kó padà rọ àmà bẹ́lọ̀ nǹkan lọ́mọ jù rọ̀ torí gbogbo àbúrò rírà kìnnìkan ń fọ́n sẹ́rí tí ó bá mọ́ ọ̀rọ̀ ibi táàtìjọ bára wa ní táàmọ́ bẹ ti wà igbó àmọ́ wípé ìwé èkó ni a rí tí gbogbo ẹ̀ láti gbọ́lẹ̀ lágbà òjò tí ó rọ̀ mẹ́wọ̀n tẹ́wọ́dúdù kí ń fún yìí ìjọ tí ó bá di pé yóò mọ́ ọ̀rọ̀ kò sí tó lè kojú rẹ̀ ó kí láti kojú ẹ̀ ìmọ̀ ẹ̀yọ́ ní súnà tẹ́bí mọ̀ kojú rẹ̀ láwọ́ ọ̀dọ́ ẹlòmí ohun tó mọ̀ sí òjú pé àwọn tí òjò wọn ń fọ́n yóò kàn mọ́ sí pẹ̀ fún wọn ní jẹ́ èpè nìkan ló mọ̀ jẹ́ èpè kó ṣe pè fún wọn kó sọ gbogbo ẹpa wọn ẹ̀yẹn wá sọ pé nǹkan wá wí kalẹ̀ yìí ìwọ wá ṣàlàyé bí òkè ráìtì kò lè ṣe àmọ́ lè ṣe ó lè gbé wọn sí pé kódà wọ́n bá tún wá rí àwọn tán bá tí wọ́n ń bá wọn yìí wí táwọn ń kọ́ ẹ̀díwá òun wá tó pé ẹkàn ń tẹ̀lú wa ní ẹ̀kẹ́ sí kàfàrà wọn ìkan bẹ̀rẹ̀ tó mọ́ ń pè mí títí mọ́ bá mi jà sínú yóò send message sí mi yà àbá ẹ̀nẹ́jì rọ́dùn fẹ́lẹ̀ ẹ̀nẹ́jì rọ́dùn fún àríjẹ́jì rọ́dùn fún lóòtọ́ ṣe wọ́n ní ìrúkún ní ẹ̀hà kámà ní wọn lónìí náà mú ní àkámà bí tí ó rí ọyá ká lè mọ̀ ṣe kéfè rí ní ní àbójìkú mùsùlùmí láti gbogbo dáa ń wúyìí tí wọ́n wá retí nù ibi òun gúdù sí ti ẹ̀rọ tọ́bá sì fi òun náà tọ́gbọ́n náà tún àwùjọ tí mà bá kàfàdà gbogbo àwọn èèyàn tán tàbí òun àbùtà ti wá sí àwọn tàbí ló dùn fún ìjọba òwọ́n dáadáa pé tọba tó ń kàfàrà wọn ọ̀gán ara rẹ̀ lásán ni àìmọ̀ká tí ń bẹ lára wọn ó kọjá akọ kàfàrà wọn àjọ̀lọ́dọ̀rù bìí jáàlì orí wọn lówọ́kọ́ yìí sọ́bà gbogbo ìmọ̀ ló sọnù tẹwàá àwọn àtà lè ṣiṣẹ́ yìí àwọn ọ̀dọ́ ni ìtàwọ̀ ọ̀dọ́ ó sì fi ṣe kí lápéjọ náà ẹ̀lẹ́yìn ẹ̀dàpọ̀ ẹja lọ rí wa báwa bá ti wá ń dúta ara wa ẹja tó mọ dúta wọn táwọn ọmọ wa ìmáàmù Ṣáfi'í ali rahmatullah ọbẹ̀ sọ̀rọ̀ ní Ṣáfi'í ẹni hafidhutul ní sórí wà ánábínú sábà ìsìnì ìjọ ọmọ ọdún méjì lọ ọmọ ọdún mélòó ó ní wàhàfíìdù tó mọ̀ wá pa máa tọ́ Málìkì wàhàfíìdù mọ̀ wá pa ó ní mọ̀ wá mú àtà Málìkì sagbárí wà ánábínú àṣà ìsìnì ó níjọ́ náà èsì ọmọ ọdún mélòó lọ ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mélòó mọ̀ àtà Málìkì àdìsí mélòó ni wọ́n mọ̀ nínú ẹ̀ débi tó lè sọ pé ọha gbogbo ẹ̀ kọ́lọ̀ kó dàbí ìgbà tó wá bí ọgbẹ́ àbí ìgbà kó ní ṣé ń bẹ́nu akọ́ àbí kò sí mẹ́ ṣé ni àti alèdáhùn rẹ̀ láti mọ ibi táwọn àfáwọn wọ̀nyí iṣẹ́ wọn kò gbọdọ̀ mọ́ lápá àwọn àwùjọ wọn wọ́n sì rí tún ṣe. ṣé ìwọ́n bá ti ń gbé kinní ìbọn yìí àsìkò lè mọ́ gbà wá mọ́ o mọ̀ pé gbogbo àwọn tí wọ́n lapa láyé sọ́rí nǹkan tún ṣe láyé máa gbé wọn bọ̀ àsìkò ọ̀dọ́ tó bí ṣe ìṣe kódà àwọn míì bẹ́nu àwọn alfa àwọn ìdàgbà tó bí jáde láyé a mọ̀ sọ́rọ̀ pàlú àwọn alìmọ́mù náwáwí àti ìràpàtàlá nílò lọ́dìmọ́mù náwáwí lò láyé ẹ máa ka ogbó wọn bá wọn ọmọ dúmèlò ni wọ́n tọ́ bí kú ẹ wá máa lọ́wọ́ kí ni iṣẹ́ tí wọ́n ti ṣe ní ayé ẹ máa lọ́wọ́ gbà kódà gbà àwọn ṣẹ́kọ̀ Albani àti ìràpàtàlá wọn alfa àtàmọ́sọ̀rẹ̀ ẹ lọ́wọ́ gbà tí wọ́n ń ṣe iṣẹ́ gangan ìgbà tó ń bẹ ní ọ̀dọ́ ni àsìkò yẹn ni kú wà agbára mọ́ ń bẹ nígbà náà láti lè ṣiṣẹ́ níbo lẹ́yìn wà níbo lẹ́yìn wà iṣẹ́ wò làwà gbé ṣe alimamu Shafi'i alẹ́ àfàtọ̀wà ó ní wà má afẹ́ imamu Shafi'i ní èmi ò wá jókòó pé mo fẹ́ mọ́ ti fatuwa fáwọn èèyàn hatta hafidhu tó asharata aláàfi hadith ẹ̀ta ẹ̀wá ogún ọgbọ̀n ọgọ́rùn ọgọ́rùn méjì márùn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún méjì mo fi ha 10,000 hadith ó nígbà mo rí pé mo 10,000 hadith jẹmọ́ tó ríra ní pé a ah, ẹni náà wá tó ma dá ẹ̀sìn báyìí ìgbà tí ń ó ní fatuwa tóun sì bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ fatuwa ó bẹ̀rẹ̀ sí ní ṣe fatuwa kò wá ju ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ tí a fi tó bá ló ìgbà tóun tó wá ten thousand hadith ló tó bẹ̀rẹ̀ fatuwa a jẹ́ pé ó lé lọ́mọ ọdún mẹ́wàá ló ti bẹ̀rẹ̀ sí ní ten thousand hadith ìgbà tí ó fi pọ́mọ fifteen years ten thousand hadith ti ṣe kínú ni ìtì mẹ́lágbárí rẹ̀ ìwọ àwọn ọmọ tẹ náà kéwù kí ní ìmẹ́lára ṣẹ́rí pé iṣẹ́ ń bẹ lọ́rùn wa o àwa ọ̀dọ́ la lè tún àwùjọ ṣe ọwọ́ wa ní títún àwùjọ ṣe wà òdodo nu àmọ́ṣẹ́ bá ti ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ yìí àgbájúmọ̀ tó yẹ ká gbájúmọ̀ ṣẹ́kìrí ìmọ̀ ìmọ̀ táwọn yìí ọ ni níbi gbogbo ìmọ̀ ló yẹ káwọ̀ ọ̀dọ́ ti mọ̀ kọ́ débi ọ̀rọ̀ mẹ́sìn ká máa báwọn ọ̀dọ́ islam àwọn ọ̀dọ́ súnà àwọn ọ̀dọ́ tọ̀hìn ká débi engineering ká máa báwọn ọ̀dọ́ súnà àwọn ọ̀dọ́ tọ̀hìn ká gbogbo agbègbè ká máa lẹ́yìn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ká máa ṣiṣẹ́ lọ. ẹni tí gbogbo sẹ́yìn gbogbo padà wá pàdé ara wọn. àmọ́ ọ̀gọ̀rọ̀ ọ̀dọ́ lè ní ọlọ́kùn sànú wa o àlẹ́ mọ́jọ́ yàrá lẹ́nu pé àwọn ọ̀dọ́ súnà ní ìgbọ̀n bá a ti lówó ètò wà lójú wọn nísìnyí bó lè ní ó ti ṣiṣẹ́ ìbínú àfẹ́ rú yẹ́rí mo fẹ́ rú mo fẹ́ rúgbò àìmọye àwọn ọ̀dọ́ súnmọ̀ lẹ́bàá di márúwá kan àléwọ̀ ní kí yíò máa wá márúwá o kó dà lára dáúrú nìyíò náà nígbọ́ àwọn kan táà yóò máa gún márúwá àmọ́ kí làwọn ro bá pẹ̀sílẹ̀ mọ́ rúwó táà ń ọ̀rọ̀ ìmọ̀ táà ọ̀rọ̀ dáwà táà ń gbàgbé Islam àwùjọ wa bàjẹ́ àwùjọ wa bàjẹ́ wọ́n jára fípọ̀ wọ́n jára fípọ̀ ẹ kí ni ojúṣe wa láti lè tún wọn ṣe ìmọ̀láàdì ìmọ̀láàdì láti mọ̀ wọlé tọ̀ wọn o dára bí kan bẹnu mọ̀lẹ́bí tí ẹ kò lé tó bá wọn wọlé lọ́lé táwọn wọlé ah, aláàjì ní ìjẹ́ ìjẹ́ lájọ́ ọjọ́ ẹ̀nà lẹ́ni lọ́lé kí wọn a ń gbà mú lọ́lé kí ó tí mo dé tí mo bá bọ̀ kò yẹ kẹ́ mọ́ sí kìíní àpò ló ti jẹ́ bẹ́ẹ̀ aláì ah, kò yẹ bẹ́ẹ̀ wọn á kó sílà jáde lọ sí ìmọ̀ wọn wọn kí ah, wọn kà fún ẹ̀yẹ́ máa lọ wo ogun àwọn tí wọ́n bá tí ó tí wọ́n bá ń bẹ nínú mọ̀lẹ́bí wọn àwọn ẹbí ó padà gbà pé òdodo lọ sọ ẹlọ́wọ́ ìjọ wà kù ní pé tí wọ́n wà tẹ̀lé ọ lórí ẹ̀ àbí wọ́n gbà pé sọ yìí dáwà láti bàdé àwòlọ ìmọ́lọ mẹ́ pé ọ̀nà lè wúru jẹ iná tọ̀tọ̀ bá rí láàlá láti gbọ́nà tàbí fẹ́ náà ṣe awádàlì kí a mọ̀ ọ̀pọ̀lọ́ ni mo fẹ́ wọ náà ọ̀sì láǹfààní àti ṣìgbẹ̀ ni ọ̀sì kàbọ̀ ọmọ wò mìíràn láwọn jílẹ̀ ti jẹ́ náà jílẹ̀ ti dílẹ̀ ẹ̀mọ́ bìnú ààrẹ àyín ti gbẹ̀yìn àmọ́ tọ́kọ̀tọ̀ ẹ̀mọ́ fọkànbalẹ̀ dé o torí ti kò tí mọ̀ bóyá ni wọ́n sì tẹ̀lé mi náà àbí ilé ti gbẹ̀yàn jàmá mùsùlùmí ẹja lọ wo ìgbésí ayé tiwa náà so tá bá ń sọ dáwùrù ṣàbá tá ń ka oríṣiríṣi nǹkan àákànmọ́ ka nǹkan lẹ̀ tí ó pọ̀ ẹjá ámà lórí nǹkan ẹyọ kan yìí gẹ́gẹ́ la ní ìmọ̀ abùgádà sí ìmọ̀ tó sì yẹ kọ́ ìmọ̀ ẹni asúnmọ́wájú káwọn ẹlòmíràn náà lè níbi ìfúnpá yẹ́ ṣe mọ́ káwọn kásírà àtijọ́ sí kẹ́rẹ́ káwọn náà wá sọ́ra wá dé nǹkan kí kàkan máa lè wọ̀ wá dí mọ́ àwọn sáfì yìí máa gbọ́nà ti lò ó alimami sáfì alayhi rahmatullah téèyàn bá kàtà gbèsè ayé wọn nínú ti dìbò ẹ wá jẹ́ kékeré kankan lórí ti imamu sáfì yìí ẹlòmí ọmọ abẹ́yìn mọ̀ fún kí ìyá rẹ̀ gbóòtì ṣáàbì yẹn ìyá rẹ̀ dúró ti lóòótọ́ àmọ́ kò sí nǹkan lẹ̀ nasha al-imam shafi'i yatiman ọmọ òrukàn ṣáàbì ìjọmọ òrukàn rẹ̀ wá dé lẹ́wù pé ápò ah, bá jẹ tààrọ̀ tó bá ti parí bí mọ́ ìtọ̀sán kódà imam malik alayhi imam shafi alayhi rahmatullah wọ́n ní ó ní imam shafi wa ni àmá wàkánà mu'allim kọ̀dọ̀rọ̀gbìyà mẹ́lẹ̀ ó láwọn àwọn rí pé àfá àwọn yọnu sí kìíní kan lára àwọn rọ̀dí wúyà wá lọ irú sí àlámi lọ́bàlá àbámbẹ̀ ó nínú àwọn àfá àwọn yọnu sí kankan lára àwọn pé an akuma ala sibiyan ìdàgọ́ wa òkọ́fẹ́ fún àná ìjọ sanwó lẹ́kọ́ wá sí kìíní fún mi báwọn bá ti wá jáde tẹ́lẹ̀ sí ilé èmi ni mo máa ń tàwọn ọmọ ilé ìmì ní ma bá wọn kọ́ àwọn ọmọ ìdínú ara dáwù kan náà nù béèyàn bá ń kéwú lọ́wọ́ kọ́lọ̀ wọn tún jẹ́ fìyàn ṣe kò ń gé àfá tí wọ́n tún mọ̀ sí ẹ̀sí pé mọ̀ dóta ọmọ kéékèèké iṣẹ́ ńlá ni kí wọn wọ́n tó bá ń bẹ́lẹ̀ kí ó kan tápà bá ń tí ọtí wẹ́ mọ̀ ilé ńlá ń tí ọtí òbí ṣáfẹ́ ìbẹ̀rẹ̀ nù torí pé ìmọ̀ àlẹ́ ẹ̀rìnmọ̀ yẹ̀ dáàbò bil bọ́ bá ti ná ìmọ̀ ìmọ̀ ilé kún ní bọ́ bá ti láàmà kí èké kàtọ́ ń kọ́ ìntàn kọ́ wọn yóò tún mọ́ lọ́lẹ̀ mọ́ ọlọ́pọ̀lọ́ ní alimamu shafi alayhi rahmatullah bó ti rí yòó àmọ́ bó sì ṣe tó yìí tí ó sì ń dá àjẹ tí ó àti kọ́lọ́ àmọ́ ẹ má ṣe má ṣe aláìmú al-Imam al-Bukhari alayhi rahmatullah Bukhari ẹ̀dẹ̀ kò sílú ẹ̀ ìkan àwọn afáwà ló sọ̀rọ̀ ilẹ̀ ìgbà yìí tó ṣe wípé orúkú kankan jọrọ yọ lẹ́yìn tó sì ti ṣiṣẹ́ láti jọ náà dè ní ẹlòmí òṣèlú ẹ̀wọ́n gbogbo àwọn tó ń gbé páwọn òṣèlú ẹ̀wọ́n gbé ní o kò nílùú títí Bukhari ní ìṣìṣẹ́ ọ̀hún Sahih Bukhari rẹ̀ tó kójọ náà Sahih Bukhari táájú kí Bukhari tó kọ sí ẹnì kò kọrú ẹ̀ mọ̀hátáwọn Imam Malik ó làwọn àfáà máa ń gbé jẹ́jẹ́ lẹ́jẹ́ gbé mú ọ̀rọ̀ sáàmì ìgbà tí ó lóhun ra tíra tíra ló dákọ torí mọ̀hátọ̀ ló wà nípò tí Bukhari bẹ̀lẹ̀ níjọ́ náà mọ̀hátọ̀wù ló lágbára jù àmọ́jọ́ tí Bukhari dé lálùgbò ilé ìkọjá bẹ́ẹ̀ ẹni kò ṣerú ẹ̀ ṣáájú ẹ̀ ìjọ ti wá ṣerú ẹ̀ gbogbo àwọn tó ń ṣerú ẹ̀ lẹ́yìn rẹ̀ wọ́n bá ike yóò kọ́kọ́ ṣerú ẹ̀ mọ́ mùsùlùmí ní alẹ́ rahmatullah àmọ́ mùsùlùmí ṣe ni tó bá Bukhari ilẹ̀ bá àwọn àfá àwọn tó pàdé mọ́ra wọn lẹ́nu pé ọ̀dà ah, pé mùsùlùmí ló mọ̀ fẹ́ lágbára àmọ́ mùsùlùmí wá lágbára o kò lágbára lọ́rùn fal imáàmù mùsùlùmí hasanatun min hasanatil <laughs> tàbá ní múslímù tíra rẹ̀ ju Bukhari lọ ẹ̀yà ọ̀rọ̀ kan wọ́n bẹ ẹjọ́ múslímù ó ní Bukhari tó sọ ní pé yá ustaz al-ustazi eré àfá àwọn àfá múslímù ọmọ tí ó Bukhari ni lábí tó wá rí bá náà múslímù gan múra rẹ̀ lára aṣẹ́ tí Bukhari ṣe sílẹ̀ ayé náà ó káàfà kan ló kọmọ tí ó kàn kó nígbà nǹkan ni tẹbá tó wá ní kíra muslim ló tún ti bùkọ́ rí lọ ẹ tó sọ ẹnu ń pẹ́lẹ́ sínú o ìyẹn pé ọmọ kéwù rẹ̀ ló tún kọntẹ́nì kò kọlu ẹ̀ sáájú ẹ̀ níjọ mọ́lìkì ti kú àwọn àfáà náà sórí sí sílùsì látò àhàdìdì sàhíhà kan tó kú fún ara wọn náà náà ti ń tààrọ jáà nínú àwọn mímú ẹ̀ rahimallahu al-imam al-bukhari eléyìí la ta'nan al-imam al-albani àbíbú albani owó a máa ń sọ pé sẹ́ àní ti àjáza kálukú ó àjáza kálukú ọlọ́mọ́sàbà tẹ́ ìmọ̀ bukhari níbi ìmọ̀ọ̀mọ́ Bukhari kò háyà dé ìkẹyọ̀ pàtíkọ̀ sọ pa wọn ni àwọn àgbààgbà afáàjọ́ náà wọ́n sára wọn jọ wọ́n sára wọn jọ wọ́n sára wọn jọ wọ́n sára wọn jọ ẹja kéwú lọ́dọ̀ ọmọ yìí o ọmọ yìí kéwú bẹ lára rẹ̀ o níjọ́ náà wọ́n níbi tí ìmọ̀ọ̀mọ́ lè fi kékeré dé níjọ́ náà tẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ti dàgbà dáhùn kan fèsì tá ṣéèkì mọ́ mọ́lì tí ó ti ṣe bí fáìlì jọ náà kò sí ìyàjẹ́ sí báyìí àmì Bukhari àti àkókòlá gbogbo àwọn àfáà wá lé mọ́lì kí ẹ alákọ̀dùn ẹgbẹ́ smith kan láì gbà ní ẹgbẹ́ lórí róòdù tẹ́ka Bukhari mọ́ ẹ̀yà dùnkún yà ní máa kọ́ wá kiri ìsìn kọ́ wọn bẹ̀ náà lójú títì àwọn tán rí dáwùrù ṣe rí ẹjẹ́ wa lọ gbé níbi tó ti dá báyìí káwọn máa wálẹ̀ fún ara wa ká máa jábọ̀ wálẹ̀ fún ara wa ká máa jábọ̀ wálẹ̀ fún ara wa tí wọn náà bá fẹ́ rojú ṣe nǹkan ṣe láwùjọ yìí nínú ta gbọdọ̀ kọ́kọ́ gbajúmọ́ oníkiri jama alẹ́hàjì ìmọ̀ni o àmọ́ ń ba nínú délé yìí àwọn tí máa ń kọdí yàn nínú ọ̀rọ̀ ìmọ̀ ti wá pọ̀ nǹkan yìí ti wá kọdí ọ̀pọ̀lọpọ̀ wa àwọn kò tọ́ ọ̀tọ́rọ̀ àwọn dánàdánà àwọn kí láti wọ́n dánàdánà ọ̀tọ̀ ní dánàdánà àwọn adigunjalè ohun táwọn mọ́ ń dáni lọ́nà ohun owó làwọn bẹ́ gbà ayẹ́ẹ̀kọ́ wọ́n ti gbà fóònù wa àbí àwọn gbàmọ́tò lọ́wọ́ ọlọ́mọdé fún gbàmọ́tò lọ́wọ́ wa o àmáwẹ̀ eléyìí wọ́n bẹ́ nínú àkọ́kọ́ tó dáni lọ́nà jù lásìkò dáwà yìí onígbogbo àwọn ilé ìgbèdè àwọn smart kílẹ̀gbé smartphone alhawatiku zakiya alhawatiku azakiya smartphone gbàtọ́ na wọn fà wá bí a ṣe mọ̀ṣúrù hassan al-salman alamọ́ta bá tẹ́wọ̀ àwọn náà sọ̀rọ̀ ní àwọn inú àwọn ọ̀tọ́ òṣèlúkì lè wà dáradára ní ẹgbẹ́ mi wà wọn alhawatibu algobiyya alhawatibu ẹ àwọn fóònù òpó nù ní ẹba wá ebi smart lẹ́gbẹ̀lẹ́ ẹba mú ìdí o smart ìdí o full o ní ẹba mú wá àti ìdó dọ́l ọ̀gọ̀rọ̀ àwọ ọ̀dọ́ ní àwọn ti ní ìlọ́wọ́ ṣẹwàá ní tí ó yẹ táwọn ti ní yóò jẹ́ ni pé ọ̀gá irinṣẹ́ táàbá lò ní wọ́n láti lè fi kó ìmọ̀jọ àmọ́ṣẹ́ rí táwọn kí ní ìwádìí fún wa sí ni pé ó ní ọ̀gá iléeṣẹ́ tí ṣe ìtọ́nù ń lò fún wa láti lè fi lè wà kó nílé ìgbà àdìgbà ṣe ìtọ́nù ń láti lè fi lè kó lè wà sẹ́rí ẹlòmíì bàbá sálámà ọ̀gbà ìlànà asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah olùdàgbé ó ti bẹ̀rẹ̀ ẹ ti ó dà ó ti bẹ̀rẹ̀ náà nù tó mọ̀ tẹ́yìn ẹ̀ ṣe bí bẹ́ẹ̀ sí sínú mùsùlùmù bẹ́ẹ̀ ni kò sí owó in charge náà ni ni wọ́n máa tí ó ti gbọ́dọ̀ mọ́ sọ́ra fún àǹchá tẹ́rí cháàkì òní tó yára gbàsìkò tó gbé sítáìlì láyé òní ìwọ́n ní òdí ìjẹ́jú chat báyìí ní ọ̀dùwó ọ̀rọ̀ rẹ̀ ti kóhun náà táìpù kí ẹ̀ sọ ní bẹ́jẹ́ ń jà àwọn alákòóbá tún wá ní yóò tún wá sọ fún ẹ pé táìpì ọkùnrin òun nítorí kíni ìwọ́n náà ọmọdé ti pé kí ní táìpù lọ́wọ́ ìtọ́bí ni tí òun wé ìsàsìkò ní òun yóò wá mọ táìpù náà mọ táìpù tó bá sọ tó àsìkò míì tẹ́ ẹ sọ láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹlẹ́nu wákàtí méjì ìṣọ́ níbi ilé ìtàkẹ́ ọ̀nà tó kàkẹ́ ọ̀nà tó rẹ̀síwọ́n ọ̀nà kódà ìmí tán bá táìpù ẹ̀sí ọdọ́ gbọ́ ó tún lè mọ́ jẹ́ pọ́ tún tètè kọ́kọ́ ánsà ọ̀tún ọkọ̀ ronú náà òkè ọ̀rọ̀ onú tọ́gbé ìjí máa sọ̀rì ọ̀sẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní táìpù ìmí ìdúnwà máa ń bẹ ó tún wá táìpù ánsà tàbí ó ti táìpù ọ̀rọ̀ tán yóò tún wá gbé ah, ìkọ̀rúkọ̀ mú kọ̀ yìí yóò tún wá ọ̀nsẹ́ǹdì

ìyá máa àbọ̀ ìdíkọ́ ìlú rẹ̀ bí owó èmi ní tí mo fẹ́ fi àsìkò sí àwọn ọ̀dọ́ ìdákọ̀já ṣe ìpadà àwọn ẹlòmíì sì ń bẹ wọ́n ní nǹkan tó jẹ́ níhùn irú àwọn yìí mo máa ń sábà bẹ̀ lórí ètò pé dákun ìwọ́n tó bá pè sí ìgbà gbé pọ́ bínú o èyí ti pé èèyàn fi ń ṣe kà àwọn tó lu ara ẹgbẹ́ sí olóṣèlú òǹlopọ̀ ẹ dákun ojúṣe àwọn ọ̀dọ́ òun náà ní ká tún àwùjọ wa ṣe yìí olórí ojúṣe wa ọ̀nà táwà gbà fi fún àwọn òṣèṣe wọlé bá kọ́ lọ́rọ̀ ìwá ìmọ̀ ṣẹ́rí bàbá ti wá wá ìmọ̀ tá a ti gbìyànjú ìmọ̀ tá a ti ń tọ ojú ọ̀nà ìmọ̀ nítorí wá kù wá rí lára táàkì wá tún àwùjọ wa ṣe ẹnu wọn bá ń ta bá wá mọ̀ nínú ìmọ̀ àgbọ̀dọ̀ dákẹ́ ìmọ̀ okùn ni okùn ni gbogbo wa ń so máa ni gbogbo àjọ síkìrì jama? àjọ ń so mọ́ so okùn yẹn tó bá wá dọ́dọ̀ tí ẹ má jò dúó lọ́dọ̀ rẹ ìwọ náà ìṣẹ́jú ní ìnásọ́dọ̀ ẹlòmí tó dé yàn kan náà sí ìwọ náà ni ìyẹn lànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa pé balighu anni walau aya ó ní tẹ́ bá gbọ́ tí mo sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mi ẹjọ́ mọ́ dé ti o walau aya kódà wá ní pé aya kan náà lẹ́ẹ̀bà tó dọ́dọ̀ àwọn èèyàn ara ojúṣe wa rèé ìmọ̀ ló lè tún àwùjọ ṣe ọ̀nà tí mọ̀ ó wà gbà fi tún àwùjọ ṣe òun náà ní ká spread ẹ̀ ọ̀nà táwọn àgbà fi spread ẹ̀ ní pé ẹnu tó bá yíwọ̀ tó ọmọ wọn náà tó sọ ọ́fẹ́ lómi má kọjá ayé rẹ̀ èyí tó burú ni kọ́ ọmọ sọ kọjá nǹkan tí ọba máa ọmọ ṣàṣìṣe o mọ́rò bí ara dáa sọ́wọ́ di pé ọwà lè ṣàṣìṣe bí wọ́n fọ́ ìmọ̀ta àwọn àlùfáà tó jù wá lọ wọ́n jẹ́ kínú ní wọ́n sọ àṣìṣe ìkan náà àwọn àlùfáà wa ni lórí ọ̀rọ̀ ìmọ̀ ni o ó sì bá tó wà kan lè mí ó sì tún yá ó tún di bí ọjọ́ mélòó tó padà wá pé ìdí mo wíjọ́ ní ìgbìmọ̀ ìdí mo tún fẹ́ wí rèé ó tún pẹ́ ó tún yá nítorí tí mo wí àkọ́kọ́ tí mo ní ó kọ̀rẹ́tì òun gan mo tún wá wádìí ló tún wá jẹ́ pé ó kọ̀rẹ́tì má sọ pé bí ìmọ̀ ṣe mọ́ ń darí àwọn àfáàmì in tó bá ti yí ilé mi olóṣèlú nínú kò ní ó sọ bó bá tún ti mọ̀ mí lọ́la àmọ́nà ní bẹ lọ́wọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣe kínú ni ó gbọ́dọ̀ tún sọ pé ah, in tí mo sọ lánàá ń rà pé bẹ́ẹ̀ kọ́ bá ìlú kiri ìwọ náà inú tó ọba mọ̀ mọ́ bẹ́ẹ̀rù pọ̀ ọ̀fẹ́ sáàsì ṣe má lẹ́ẹ̀mí pọ̀ sọ ju tó ọmọ lọ ẹnu tó ọmọ lọ sí kíni ọ̀nà tá a lè tọ́ òjò wa yìí sílẹ̀ ẹnu tá a bá mọ̀ táwọn wá sọ ìwọ́n débì kan ọwọ́ adéwọ́ ẹbí tí ẹni tí ń tẹ̀yẹ̀ pẹ́ sí wà mẹ́ sọ ìmọ̀ tó mọ̀ ń pa rẹ̀ wọ́n lọ́ ìwé lè gbọ́ kóbá ṣẹ́rẹ́ àwọn bàbá wa táwọn owó ilẹ̀ Yorùbá yòó wọ́n fẹ́ gba correction o àwọn míì bẹ wọn fẹ́ gba correction àwọn yìí gbogbo aná sì mọ̀rú wọn ẹ̀rí àwọn yíwò fẹ́ gbà kọ́lẹ́sẹ̀ yíò ló bí kan ní wọn bí yarí yíò ní lóbìnà ẹni àmọ́ tẹ́yẹ pẹ̀mọ́ ẹni àmọ́ jásà látù mọ́ ẹni àmọ́ tẹ́gbà mọ́ ṣe ká kú ní ṣe ká ẹgbẹ̀ ilé ìkò fẹ́ gbà mí gbogbo tó bá fẹ́ gbà ní ṣe ká púpọ̀ ni yóò sọ yóò rẹ kó mẹ́rin díẹ̀ náà wá ní àmọ́ ti gbogbo gbogbo jẹ́ ní àmọ́ ṣe mọ́ ìlóòtọ́ ni ló fi dá gbogbo ẹ̀ padà sí pé ṣe ká kú ní ní ebi dé lójó ìlànà

tó yí méjì ni wọ́n mọ̀ wọ́ lára pé àá ah, ah, ṣe ọmọ mi ò tún wá mọ́ pa ìrọ́pù mi tí wọ́n tó bá sì máa sọ wọ́n mọ̀ sọ pé ah, bàbá tí gbogbo èèyàn bá jẹ́ ń parọ́ mú ẹ̀yin lẹ bí èèyàn o èmi ò lè parọ́ o tí mo rí yìí bó ti rínú o wọ́n wọ́n ti tẹ́wàrà bẹ́ tó àwùjọ tẹ mistake tí wọ́n ń bẹ tó pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ máa ń ṣe àwa máa ń ṣe sí correction yẹn ó gbọ́dọ̀ lọ tó yá àwùjọ direct bí ibẹ̀kọ́ báwọn gẹ́kọ́ là nẹ́bí ti tó àwùjọ tẹ̀ sí ìgbà nẹ́bí gẹ́gẹ́rẹ́ àti olúwa ní wà anzir ashiratakal aqrabin wà anzir ashiratakal aqrabin ilé anẹ́bí kìlọ̀ tá anábì gbẹ́mbẹ́ àbí ògbẹ́mbẹ́ lóòtọ́ àwùjọ wá dá àbáwùjọ ò dá ìwọ́sọ́lẹ̀ ní àti ẹ̀ náà tàbà tó àwùjọ wá ṣe mọ́kànlá wo pé ọkàn fẹ́ já sílẹ̀ Yorùbá pé ah, ilẹ̀ Yorùbá yé ilẹ̀ Yorùbá ìhùn mọ́kànlá parí ilẹ̀ Yorùbá pàtí àdúgbò ibi tó ti bẹ̀rẹ̀ ni pé immediate family rẹ ìyàwó ti ẹ̀ náà wọ́n tún ṣe ọmọ rẹ kọ́kọ́ tún ṣe torí ọ gbé lọ torí ìyàwó torí ìyàwó náà ní dáwùrù tí ó ṣe lórí àwọn ọmọ rẹ tíyàwó tiẹ̀ bá ti ń da tọmọ rẹ bá ti ń da iṣẹ́ ń dáhùn bọ̀dẹ̀ ẹ̀dẹ̀ rẹ̀ tọba kúò lórí ìyàwó tọ kúò lórí ọmọ ọwá kú pé inú ilé rẹ̀ tọ́ ń gbé ń kọ́ ọdún kẹrù jẹ́bẹ̀ náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń kọ́ kẹrí wọn ni ilé láti ń kẹ́ṣọ́ ròdè gbogbo àwùjọ tẹ́ rí tó rí bó ti rí yìí inú ilé kan kálukú ti ń jáde wọ́n dìsílé nǹkan kọ́ nú ilé wọ́n dìsílé rẹ̀ ní ìta ó sọ sí ń jọ kí ẹ̀kọ́ bá ti bá wọn láti inú ilé èyí tán kọ́ nú ilé òun náà tó bá ti dá òun náà ń ó mọ̀ tẹ̀sílẹ̀ olùkọ́ náà àwọn àlùfáà wa ọlọ́mọta àbá àti dáadáa mọ́ الدكتور فاضل أبيولا نور الدين الإمام حفظه الله تعالى ورعاه ìjọ kan nìyà tí wọ́n jọ ń sọ̀rọ̀ kan náà wá ní à wọ́n ṣe àwọn arìn ṣàdúrà pé afá inú tínú ti tẹ̀wọ́n tó ṣọ ní pé mọ́tí gbájú máa ń kọ́ ní tí ó yìí wọ́n ní sọ yí ìkọ́yàn tí inú ta lè fi tún àwùjọ wa ìṣèlú kéwú làwọn èèyàn náà ké náà dídó jára àbí sọ̀rọ̀ yìí tẹ́ bá ti wá ń kọ́ àwọn èèyàn ń kéwú tẹ́ gbé tó dá lé wọn lọ́wọ́ èyí tí ò dá tá a fẹ́ sọ ìrọ̀rùn ni ó ṣe kéwù yìí ni ó kú ọ̀lẹ́ ẹ̀ eléyìí ó kàn dé fún òun yóò rìpléṣì ẹ̀ ní láti gbọ́dọ̀ fi rú àwọn tẹ́bẹ̀ ìrírí àmúgbà nínú jẹ́ pé ẹlòmí gbọ́dọ̀ àwọn àfáà tó náà ẹlòmíì kò ní hálùkọ̀ tí ń ṣe kò ní lé tí ó ti ń kọ́yàn kò ní wà tí ti ń ṣe sáwà náà ni. àpín ìmọ̀ yìí fáwọn èèyàn sáà lè fi fáwùjọ wà lóṣù ni. so ń tá bá mọ̀ níwọ̀n bá bá a ṣe mọ́ àti bá a ṣe gbọ́ yé àmọ́ wá ti nínú àmọ̀ spread yẹn. nínú tá gbọ́dọ̀ wá mú kún àárín yìí lágbègbè pa fẹ́ spread yẹn yìí náà ó wá kún methodology. àwa ṣàbá àwọn ẹlòmíì ń gbìyànjú ń bí ká spread ìmọ̀ táwọn àmọ́ method wo náà fi ń spread ẹ̀ presentation wo náà fi ń present òdodo ṣékùnà Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah àwọn náà sọ̀rọ̀ kan an alhaqqu thaqil a ní òdodo fún ara rẹ̀ ìtò wúwo ni owó ìtò ṣe gíní ó wúwo púpọ̀ láti gbà ọ́nìtọ̀ òdòdó wúwo tó bá ti wá fẹ́ pìjẹ́ntì ẹ̀ fáwọn èèyàn gbé gbọ̀nà tó fúyẹ́ ní o torí òdòdó tó wúwo tára wọn kọ̀ tó bá tún gbé gbọ́ ọ̀nà tí ó wúwo yóò di tó wúwo mélòó méjì tí méjèèjì bá jálù wọ́n gbí ni wọ́n pa ìdíwọ́ gbígbà ariwo yẹ́ yẹ́ yẹ́ yẹ́ ni wọ́n mọ̀ pa wọ́n ni A àmọ́ tó wúwo ní ọbẹ̀ gbèlù wọ́n gbì wá fi mẹ́tọ́ọ̀dù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe kínú ìgbè wọlé ọlí pé yóò máa láàrin ah kódà ọ̀rọ̀ dẹ́ sọ yìí ah ó ṣe káàkà mọ́ ìsáàdì kọ̀rọ̀ sí yín lẹ́nu láàrínláà ẹ̀yìn màbúyá rí ọdíò clip kékeré kan ti dr ọ̀hún tí wọ́n sọ̀rọ̀ pé àwọn olówó abáfẹ́ kọ̀ rẹ̀ tí wọn kó níbà àti ṣe èyàn ó súnmọ́ wọn ni àwọn yìí ò tọ́ àfẹ́ gbọ́n àfẹ́ bá wù ọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọwọ́ alọ́pọ̀túnítì àti ìjòkó ti irú wọn ó ní ọ̀nà tó gbà ọ̀ní ọkọ̀ mọ̀ ọkọ̀ máa sọ mọ́ pé a ah, tẹ́tẹ̀ jẹun iṣẹ́ ìbáyọ̀ ẹni ah, wá kọ́lẹ̀ ìbáyì ah, ẹni wá kọ́mọ́tà àwọn ògbà àti tí ó ti lè jẹ́ ògbà àti wọ́ àti gbogbo tó ń sọ gan-an tá ní ó lè lé ọ̀dà nù ọkọ̀ọ̀kọ́ wá bò lọ ti lẹ́kù ọ láyè lórí ọkàn rẹ̀ nínú gbáyà rẹ̀ náà tó bá ti wá establish ààrẹ sórí ẹ̀mí rẹ̀ kéèkọ́ establish ààrẹ sínú property rẹ̀ kọ́ establish ààrẹ sínú ẹ̀mí rẹ̀ yóò di pé kó tó máa ronú méjì ní wọ́n kọ́ máa ronú kan ọ̀ ní sọ̀rọ̀ fún kó máa gbọ́ ọ̀ ní kó máa gbà àti ní ọmọ ọlọ́rin tọrọ bára lọ́dọ̀ rẹ̀ ṣeun aláyàwó ọ̀dọ́ àpùkátà táwọn ní ti lọ ibi tá a sọ ọmọ ní àsìkò yìí rèé àmọ́ abẹ́lúwa wa abẹ́lọ́wọ́ bá wa àwọ̀ ọ̀dọ́ àtẹ̀mí àtẹ̀mí ọlọ́mọṣà lò wá fún dáadáa ọlọ́mọṣà fi wá tún àwùjọ wa sí ẹ̀dá sàmí ọlọ́run kó fi wá tún àwùjọ wa sí kó fi wá tún àwùjọ wa sí ló bá wá fi wá tún àwùjọ wa sí tán àwọn kìnnì kan wá pọ̀ tí wọ́n ń ba iṣẹ́ àwọn àrùn yìí sì máa ń bá wọ̀ lọ́jà ó ní àlùfáà yìí àríyá kárí ni alẹ́ọ̀jọ́ mọ́tọ́mọ́tọ́ tí ó wọ́n rẹ̀ pé àwọn náà láti wá dì báyìí èyí ọlọ́run gbogbo àwọn àmọ́rọ́dù yìí ọlọ́mọ ti ṣàdánwò fún wa àwọn àmọ́rọ́dù yìí ọlọ́mọ ti ṣàdánwò fún wa àti tó wá ju fèrè lẹ̀ mo fẹ́ yán ọ̀rọ̀ kan nítòkó yìí ó sì pé online náà wọ́n máa gbọ́ ọ̀rọ̀ a discuss ọ̀rọ̀ nípa ẹ̀há àtàlùbá tó sọ pé àwọn ìyàwó àdínábí wọn ṣe kínú wọn àbójú àti wá kó ọ̀rọ̀ náà padà sí lẹ́nu tàbí mọ̀ pé pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run olóòmọ yóò mọ̀ bí táwọn òun kò sí mo wá kan mo wá rí pé àfikún yanjú àwọn nǹkan tẹ́lú ẹ̀ tó rẹ́nìkan padà wá pè ní pé ah, nọ́mbà báyìí báyìí ó mọ̀ sí ilé ẹ̀mú wá rí pé àà ó dàbí pé yóò da kéèyàn gbólóhùn làwọn wá ẹ̀ tó báyìí pé gbólóhùn kéèyàn wá fún gbólóhùn yẹn mẹ́ta kiri jù mí gbólóhùn táwọn wá ní gbólóhùn fàkọ̀mọ́rùtù wájú yìí méjì báyìí mẹ́wàá ẹni tá bá ń kó ti hadith ńgbà míì tẹ́ bá ń ṣe tẹ̀kiri jù hadith ńgbà míì aslu hadith ó lè tó lẹ́ ṣe jù rẹ̀ ṣe gbólóhùn kan tẹ̀ ń sọ bíi ó lè mọ́ sínú ìwáyà ìlú ilé yìí wà ìpé òkè lórí kí ní ọkọ̀ márùn tó wájì yìí àdé 4141 nínú Bukhari àbànúẹ̀ bákan náà nínú Bukhari náà àdé 4750 àbànúẹ̀ bákan náà nínú Sahih Muslim àdé 2770 nínú muslim al-Imam Ahmad 25000 623 ààbà níbẹ̀ àwọn tíra mẹ́tẹ̀ẹ̀ta yìí ààbà gbólóhùn yìí ààbìkínú ààbà níbẹ̀ bẹ́ẹ̀ so ilé yìí a ti lè ṣe àlàyé rẹ̀ ó lè yé báyìí so lẹ́mí ìwà ẹ̀ẹ́dẹ̀dì mọ̀ fáwọn tàà bá bá kiri iná ọ̀rọ̀ pa àdíjì yá wọn àwọn ilé gbé bẹ́ẹ̀ oníṣù kéré ó sì ní bẹ́nu mọ́ àtà àdùbá mẹ́ onímọ̀ pọ́tọ̀ ní jẹ́ ní ọ̀tọ̀ ní jí òun وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إن بايع ذاك الجماعة immediately tí ó bá ti كان aago kan إن شاء الله والسلام عليكم. Allah. Assalamu شكر الله تعالى ما شاء الله شكر الله وفي وانيا ونقول ان لازم نعبر وقاش به في رجاء وين على سوي ولا تبي تعرف ani kan ní àwọn olùkọ́ náà kan wá láti ìlú èkó láti wá fi jókòó lọ wá sí àwọn náà ní àlùmọ́ àbọ̀ àìsá káàkiri láti ìlú Èkó so àwọn fẹ́ jẹ́ mọ́tọ̀ bí a bí three minutes or five minutes three minutes or more. الحمد لله والصلاة والسلام الحمد لله الحمد لله والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين وبعد adúpẹ́ fọ́lọ́ àtọ̀rọ̀ ìkẹ́ àjíjẹ fún ọ̀gá wa síwájú wa hanabuwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam akí àwọn afáwa Sheikh Abdulhakim Kutubi ó yẹ kí a máa ṣàdúrà fún wọn púpọ̀ yìí wọ́n máa ń ṣàdúrà fún wọn mo wọ́n ṣẹ̀ rí nílé mi tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí wọ́n fẹ́ fún wa lórí dáadáa wọ́n ti kọ ìtàn rí nílẹ̀ Yorùbá yìí wọ́n dẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ fún wọn ẹ ti tán o ọlọ́run kó má àníyàn yín lórí tọ́lọ́run sí ibú téèyàn fi ní àníyàn mi èmi máa ń ṣe eléyìí fún ní kọ̀rọ̀gà ní gbogbo wàláì làbí mọ̀ sí fún wọn gan torí iṣẹ́ tí wọ́n ń ṣe láwùjọ wa lé ní iṣẹ́ ńlá ni ah, kọ́lọ́mbà Allah subhanahu wa ta'ala kó bá wa dá wọn lágbà á tún gbádùn wọn jù báyìí lọ nígbà tí wọn bá tún dàgbà sí i tí bá wọ sixty nígbà ah, tí bàbá wa Mahdul Arabi Sheikh ah, Murtada Abdulsalam ní 1985 wọn wá débi ayatul kursi bàbá wa ń sàlàyé tẹ́ mọ̀ tàwídì ò tí yé yàn gbà náà dáadáa wọ́n wá ń sàlàyé kursi bàbá wa ṣe kó didi ọdún ya kí bàbá àwọn arábàdàn wò pé kini bàbá yà ń wí kí a sọ́ra gan o ọlọ́ba àmukúmọ́sà màtí mo dé kò ní etí tírì mo ti wà lẹ́kọ̀ọ́ ti pẹ́ ẹ̀bẹ̀ tẹ́bi kí ni mo lọ stay èmi nìkan mo bára mi lágége lágége lọ́dún náà mi ò rí háàdù súná kankan sáà ń dá sí náà àwọn bàtà akọ nínú máàdù náà là ń ṣe ní mọ́sálásí mọ̀rẹ̀kàtí láńlò àwọn tó sọ̀rọ̀ àǹdì ní mọ̀rẹ̀kàtí ní lọ́dún lọ́sì sàbábù sí wà lára ẹ̀mọ̀ ẹ̀yìn ó le gan èèyàn ọgbà fún wọn ní àwọn TMC wá ṣe lẹ́kṣọ̀ ní Agége lọ́dún náà wọ́n máa ní nítorí wọ́n máa ń wíwù àwọn ẹgbẹ́ rẹ ti débẹ̀ o bá a sọ fún wa ìgbà tí máa débẹ̀ mo bá Ismail Busairi tó jẹ́ chief missioner wọn torí classmate wa nínú àtò òun wá sọ fún mi pé a máa bọ́ mo ní tí mò ń wá kọ́ lélẹ̀ bá tún dá dúró àná bá tún lọ kí tó bá tó pàdé àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ni wọ́n jáde mss nígbà tí ká hadith rẹpẹtẹ ní mss pé dọ̀yìfù lélẹ́yìn máa ti sọ̀rọ̀ kan wọ́n ni àbú ah, àti ah, màrí ń bá náà wọ́n ni dọ̀yìfù ẹ́ẹ̀ ok dọ̀yìfù náà abidjan náà àwọn tó jáde fúta jáde oau abọ́ìṣà dọ̀yìfù ni ah ní ìmọ̀ àti ìsọ̀rọ̀ náà kí wọ́n fẹ́ mọ́ jáde nínú ọ̀rọ̀ yìí pé ká má máa ní mọ́kìf ká tó ẹ̀ ọwà ọ jẹ́ ilẹ̀kùn téèyàn fi mọ́ ń jáde kó nù súnà tó bá ti ní mo kì fó nígbàmọ̀ ó ló ṣe ìtí ń pariwo ó ti ní mo kì fù lórí bàbá rẹ̀ gbogbo tí ẹ̀ mọ́dẹ̀ ti ní mo kì fù báhùn gbogbo àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ bá kí mo kì fù yẹn ló mọ̀ wá káàkiri àwọn bàbá wa ti wá bá wa ṣàlàyé ẹ̀ pé ó lè sọ̀rọ̀ kan lè ní ní kò rí bẹ́ẹ̀ mọ́ o tẹ́ pé tí ò ní orí bẹ́ẹ̀ mọ́ nǹkan ní ó tó padà jódòdó ń bọ̀ báyá ẹ jẹ́ ká sọ́ra gan ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ ká fi ẹ̀fọ́ kún o aláwọn ní sàlàyé gbogbo ẹ̀ adam àwọn nǹkan tí a rí níbi 20 years ago a ti rí ní ìsìlọ́dọ̀ àwọn ọ̀dọ́ inú ọkàn mọ́ wòyàn báyìí ọ̀dọ́jẹ́ ẹ̀yìn kí ọ bóyá mà ní ń gùn tọ̀ alhamdulillah pé àná ní bàtí tó bá wí ìkúwì ánú ìkúwì ló wí alhamdulillah ọba àdì láti Madina ṣùgbọ́n àti ní táwọn bá tán ìmọ́lẹ̀ ti dá ayákùnmọ̀lá àdífi ọ̀dẹ̀ ìyíwa ẹfẹ́ ẹ̀kọ́ kún ọ̀rọ̀ yìí o hádà bóla sí gbàgbàlagbà lò káàníkẹ́ dọ̀bálẹ̀ fún yà ní kọ́ fún yà bẹ̀ ní ẹ̀kọ́ torí gbogbo ọmọ tó bá ní tó fẹ́ fi sàǹfààní àwọn stars wo rí rí tẹ́fẹ́ mọ́ sí máa ń bá mi sọ̀rọ̀ lórí igi ní ọ̀sán àfàyè àpàdàdà rẹ̀ àmọ́ wọn rí à ń nífẹ̀ẹ́ wọn torí ọlọ́run ọba agbúrò ní bí ah mo nẹ́nìkan dìde inú wa dùn nílọrin ṣùgbọ́n ah àjẹ́kẹ́ ìtara wa ìfẹ́ wa kó bá wa ní wọ́n ní pé wọ́n tẹ̀yìn wa pé àìní motive síwájú ká tó rí ẹ̀rí tó wà sọ yíká eléyìí ó ṣe pàtàkì gan-an púpọ̀ ká máa gbìyànjú tábàdẹ̀ rí ẹ̀rí kan kárí pé a rí àlàyé àwọn àfà lórí ẹ̀ kí làwọn àfà sọ lórí ọ̀rọ̀ yìí ibi twenty years tí ọ̀rọ̀ bin Laden bẹ̀rẹ̀ gbogbo apáta làwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bin Laden Masha Allah wọ́n ti bọ́m̀bù Amẹ́ríkà àyíbá ti dé halkọ̀ ní ọdún náà lọ́dọ̀ àwọn afáwà lẹ́kọ̀ọ́ wọn ní kàwárí yìí àwọn náà tó pè ní kàwárí àbá tún farabalẹ̀ tẹ́gbọ́n lè tún sára wa àbá ah, tún yọ kúrò lè lè tún sára wa olùgbé tálíbà mi ti dé ní ìsìn ohun tálíbà ta màlánà kìí sí manhaji súnà ni wọ́n tẹ̀lé o àwọn mìíràn àmà wọn bóyá wọn náà tàbí wọn tún rí o bóyá wọn ti wá kéjì o tọ́lẹ́nì ah, kan bèèrè lọ́wọ́ mi lánàá ní Lagos pé abúkílẹ̀ rí sọ̀rọ̀ àwọn tálíbà yìí ah, mo ní àwọn tànáà kàwárí jì ni wọn ṣùgbọ́n àwọn ilé ìgbọ́n wọn ti wá ṣéǹjì o ẹ̀jẹ̀ ká wù tí táwọn afáàfẹ́ sọ ní orí rẹ̀ ẹ̀jẹ̀ ká ṣe sùúrù gan-an púpọ̀ kádẹ́ ẹ̀gbọ́n lásàmù àwọn afá àwọn àgbàlagbà àwọn afá kí ni wọ́n sọ báwo wọ́n ṣe rìn mo ti kó abàdàn ní ìsìn àti pé seven years tí a ti fẹ́ ní service àmọ́ kó bọ̀ bá dẹ̀ káyìtò kó wá sílé mọ́ wá dádùgbò wa máa rí pé ah gbogbo ẹ ti dojúrú tán ah àbábẹ̀rẹ̀ ah, dáwà ma ni àfá kàmílù ló ti fẹ́ dádùgbò rú ti pé wá o àǹkárá lájọ máa ń lò dé ní o gbogbo ẹ dádù yẹnyẹn alhamdulillah ọlọ́run ó ti padà sẹ́sù ní ìsìn wọ́n ká kú ti mọ́ ara rẹ̀ pé èmi fẹ́ dúró ti súfí eléyìí fẹ́ dúró ti àti pínra wa kí bá pínra wa náà àjọ ń kírun o ìwọ́n ti mọ́ mo kí fún rẹ̀ àbẹ̀lọ́mbà Allah subhanahu wa ta'ala àwọn afá ọlọ́jẹ́kárí wọn pẹ́ ọlọ́run kó jọ ọkọ̀ máa dà wọn lágbà á tó padà gbádùn wọn jù báyìí lọ gbàtà bá pé sí sí yẹ ẹ̀rì fọ́rọ̀ ọ̀hún tún yàtọ̀ ẹ máa wòran <laughs> ẹ̀rì fọ́rọ̀ ọ̀hún tún yàtọ̀ àwọn àgbádùn wọn tán gbà náà àwọn táwa jókòó tí wọn ní ìsìn tọ́láwọn ọ̀dọ́ mi ò ti dé gbà náà tó tún wọn máa jókòó tí wọn ọ̀rọ̀ wọn mọ̀ ṣe ìgbàgbàlagbà bá ṣe ń ọ̀rọ̀ wọn mọ̀ ṣe kí ni ní ọmọ change ní ọmọ change ní ọmọ change wọ́n mú kan nínú àwọn afáwà ní bá dẹ̀wọ́n mú sọ́dọ̀ afáwà kan lẹ́kọ̀ọ́ pé afáyẹ bá bá sọ̀rọ̀ ah, bàbá ní ẹ̀fí rẹ̀ ẹ̀bẹ̀ lọ́n pé kọ́lọ̀ jọ dàgbà tó dàgbà á gbádùn rẹ̀ ọ̀dọ́ ní fi ń ṣe gbogbo nǹkan tí òun ṣe ọlọ́run bá àbíkíọ́lá àwọn afáwà súnà ọlọ́run tí wọ́n wà lọ́dọ̀ báyìí ọlọ́run jọ wọn dàgbà ọlọ́run bá wa dá wọn lágbà ọlọ́run ọba àwa náà ọlọ́run mú sá dá lágbà ọlọ́run ọba ẹja mójútó mọ́ ẹja mójútó mọ́ salamu alaykum wa àwọn ṣèkìlú sọ̀rọ̀ kankan pé àwọn ń ṣe ìdúrà fún àwọn ṣèkìlú wa الكتب حفظه الله تعالى ورعاه وبارك الله في جهوده آمين والله wo mọ bóyá mo ti ẹ̀kọ́ ìtọ́kẹ́ nípa àwọn ṣẹ́ẹ̀kì wa tí wọ́n fi mọ́ pé ìpè yóò mọ́ ṣàdúrà fún ìsáàbù tuntun bí o irú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹ àwa ní ìdíkà mọ̀tẹ́ náà tó bẹ́ẹ̀ tó wọn wà báyìí wọ́n sì sọ mí ìdíkà yìí làtọ́ wọn sọ bẹ́ẹ̀ lónìí àmì àti ṣèkọjọ. àwọn ṣèkì wa náà àwọn ọmọ wa ní amẹ́ríkà lọ́pẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́wọ́ bá àwọn ọlọ́wọ́ ti ṣe tàbí sí àkàwà tí àbá ọ̀dọ̀ rẹ̀ ní kúrò gba iṣẹ́ ìkọ́nà ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ sábà máa gba ìwé ẹ̀jẹ̀ mi náà ṣàdúrà fún ọgbà ìgbà báyìí ọlọ́run náà bẹ̀rẹ̀ fún ẹ̀gbá fún ọgbà ọ̀pẹ̀ irú àwọn òròyìn báyìí nígbà bíi hadith àgbẹ̀wò Muhammad ìwà àbúrò nínú àdúrà tí wọ́n mú èèyàn máa ṣe fún ọgbà ìyẹn ẹgbẹ́ ìlà àdúrà tá a ṣe fún ọkọ̀ ọlọ́run náà bẹ̀rẹ̀ fún ẹ̀ àpẹẹrẹ fáwọn èèyàn ń pẹ̀lú àyè àwọn olè pẹ̀lú àjọlọ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó wà tó ti ṣẹlẹ̀ kọjá èdè gbogbo bíṣẹ̀lẹ̀ náà ti rìn lọ kò sí táyé tuntun kọjá pé eléyìí ìgbàdúrà wọn lọ ìgbàdúrà tó ṣe lọ nígbà tí mo pé ọ̀rọ̀ wa lọlẹ̀ díẹ̀ ó lọlẹ̀ díẹ̀ ní o ìṣẹ́ni bá dé mi yóò sẹ́yìn àwọn wa lọlẹ̀ díẹ̀ àwọn kan nu wọn ọ̀run ìgbàdú àwa jẹ́ wọ́n máa kà gbogbo ìkànnù àwọn àgbà àgbà lórí àwọn ẹ̀wọ̀n kó wa lọ lè ṣe àgbà àwọn kan náà nínú àwọn ilé dé ẹ bá ní ẹ dápọ̀ àwọn àgbà wọn kọ́nà tó ti di àgbà àgbà wọn pàápàá. àmọ́ wọn dáadáa. ó wá délẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ pé àkúndọ̀rọ̀ dọ̀rọ̀ lójú báwọn ṣe kéré gan-an àwọn àgbà àwọn yìí ni àwọn lọ́wọ́ báwọn pé àbújá lọ́wọ́ nígbà wọn ti àbújá báyìí lẹ́yìn láti kọjú vip ló wá pé vip yóò lè rẹ́ mọ́ àti lórí ọ̀rọ̀ yìí náà àti báwọn ọ̀sẹ̀ táwọn ilé kéékèèké làwọn fẹ́ ti ọ̀rọ̀ yìí iṣẹ́ tó wá ń tọ́jú àwọn eléyìí tí ẹ kojú abúlé ọlọ́run ti bí bí mo bá wà sí gbogbo ní ìṣẹ̀lẹ̀ yìí àná ìlú wọn ti fi wá kọ́ ìgbàgbọ́ rẹ̀ gbogbo ẹ̀yà bá wa ní àtàwọn ọlọ́wọ́ bá wọn yẹ sọ lórí o gbogbo bí táwọn ìṣẹ́ tí wọ́n ń ṣàdúrà ìlà yé ọlọ́wọ́ bá wọn bá wọn lẹ́sọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn fún wa lọ́wọ́ àwọn lójú ni ó ṣe ìpìrìyà àríyá àwọn tí wọ́n ń bá tẹ́lẹ̀ náà ó lè dà kọ́ ọ́ ọlọ́wọ́ bá wọn kó wọ́n ti tó kàìdé wọ́n rán àwọn ìwé tó níbi kan fún wa ìpínlẹ̀ àwọn ọmọdéwọ́ta sí aṣèkò ìdí àti sáré náà láwọn sáré ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn oṣù láti dáfi. náà àwọn béèrè tó wà níbi tí àwọn ẹ̀ka náà. àwọn sáàdù àgbáyémán àwọn ló bá a dá sí ìbéèrè tó dá ẹ̀ka gbogbo ẹ̀ fún wa. ìlànà yìí pé ṣé fẹ́ ìlẹ́lẹ́ àwọn wọ́n ní pé dákọ̀ àdìsù ọ̀rẹ́gbà ìkọ́ọ̀bẹ̀ ìfọ̀rẹ̀ṣìṣẹ́ òbí tẹ náà ń sọ nípa ẹ̀ padà bóyá kita ò sí bẹ́ẹ̀. nínú bùkọ́rí táwọn olóró nínú bùkọ́rí àdìsí four thousand one hundred and forty one omi àdìsí ọ̀rọ̀ àdìsí ọ̀tọ̀tẹ̀ níbẹ̀ ní bá àdìsí ti nínú bùkọ́rí omi ọ̀sìn náà tí wọ́n pa mọ́yà ńlá wa àìsàn níbi wọ́n ti wá ń narí ìjọ̀rọ̀ náà lórí àwọn àìsàn wa ní tó wá báwọn níbi tí àwọn aṣòfin tó ṣe báwọn ti kú ni tó bá ní gbóló nínú àrílá ayọ̀ nínú àbílẹ̀ yìí ọ̀rọ̀ gbóló ní aláwọ̀ àìsà gbọ́ àwọn ní ọ̀kan mọ́ọ̀kì wọ́n á fẹ́ tó lè jẹ ìyá ìlú ìrìnà àárín ọ̀kan mọ́ọ̀kì wájú ní ìgbà gbóló nínú àwọn wá jí pẹ̀lú nílẹ̀ ìláyọ̀ nínú ìlẹ́yọ̀ ìwúlọ̀ tó sọ aláwọ̀ wá máa sọ àwọn àwọn fi bo ojú àwọn ojú àwọn kí já sí àwọn ìyàwó ànábì wọn wọn ti kí ló ẹ bá ní ojú òpùrọ́ òpùrọ́ ní wọn ẹgbẹ́ ìjọba òpùrọ́ ní wọn. náà bí èsì ẹgbẹ́ yẹn lè kúta ní sáwọ́lá wọ́n ní pẹ̀sọ̀rọ̀ pa ọ̀nà ọ̀nà tí a máa ń tọ̀ láti láti wáyé Àwọn ọ̀nà tá a fi máa ń wá ìmọ̀ tó pọ̀ bò háyà. Ọ̀nà tó tàbí kó ló fẹ́ gbajúmọ̀ ìlú èdè ìgbó náà ni ọ̀nà àgbàlagbà tó lè lọ bí yà. Kò lè ká lọ ní kí ń ta ẹ́jísà kápá fọ́ọ̀mù kápá ìbéèrè kan kápọ́ sí ìbéèrè ní ọ̀nà ìṣẹ̀lẹ̀. Àmọ́ ló parí bẹ́ẹ̀. Inú àwọn ọ̀nà tá a fi máa ń kẹ́kọ̀ọ́ nínú mímọ́ ọ̀nà ọ̀nà yìí wá ní àwùfà ìṣòro kò sí dáàbò rẹ̀ ọ̀nà tó lágbára jù láti kọ́ ìmọ̀ yìí ó ní ọ̀nà káàdì òkú tẹ̀ àfà ká ní àfà pé àfà mi yìí táwọn tẹ́tí àti wọn wá ní kí wọ́n wà ní kọ́ wa. ó wá lè jẹ́ kí ìfọ́n bí náà sọ wípọ́ ní àwọn ọmọ ọ̀nà tó yára jù fún ìmọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yìí náà lẹ́nu ọ̀la fún wa láti ìdẹ̀jẹ̀ sọ fún ọ̀nà tó lágbára rẹ̀. àbá tó fẹ́ kọ́ wa èyí tí ó kọ́ wa yẹn yóò ti lọ pè sí ara rẹ̀ dáadáa tó tó jáde wá yóò ti wò ó yóò ti wò ó lọ yóò ti wò ó ṣe yóò ti lọ bá wa ṣe gbogbo é ṣe káláwa la fẹ́ kàdé làbára wa. òwò kàn yóò mọ̀ mọ̀ dálẹ̀ ni yóò mọ̀ dálẹ̀ báwa ní ọ̀la wa máa ta ṣe gbogbo tí dálẹ̀ o àwa ló ti máa kó jẹ àwọn máa kó jẹ bí àwọn àlùfáà àwa tí wọ́n lọ sí kọ́ ìmọ̀ nìyẹn làwọn ìmọ̀ ìmọ̀ ni yóò ti máa lọ tó bẹ̀ wá lọ náà fi ń dá sàfà náà lè máa ní máa tí lọ tó bẹ̀ wá lọ náà fi ń di àgbàfà abẹ́lẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ti ṣe ìfà ọ̀dà ẹni àti máa ń fẹ́ ká mọ́ tẹ̀sí wàhálà kágbó rẹ̀ ti wàhálà ìgbékojá bá àtàn àìsáàmù lọ́rú kan tí ó àpọ̀ òkújẹ́ náà kájúwà fún ara mi. Jọ́rí tíra mẹ́wàá tí ó kà ó lè ju wákàtí mẹ́wàá kà. Àdéjì tí ó kéwú lọ́dọ̀ àfà, tíra mẹ́wàá wà àfà àti kàdíra mẹ́wàá wà, owó tọmọ tà á tẹ̀ fún ọ láàrin wákàtí. Èyí àgbà àyíká ọ̀rọ̀ ìgbàlejò náà. Jọ́rí fún àwọn àgbà tó máa ń wáyé ìgbàlejò náà ní àwọn afá àwọn ilé ẹ̀rí ṣàṣẹ ó mọ kó inú ìlú kan ó kọ sínú ìlú mi ó kó inú ìlú kan ó kọ sínú ìlú mi àmọ́ kì í ṣe ìgbà wọn bá wọn àmọ́ àwọn nínú àwọn afá àti ìlú kó ọmọ náà lọ kọjá ní ìlú wọn àmọ́ tó pọ̀ jù lọ́wọ́ òun ní ọdún onílé àwọn ìṣẹ́ ẹ̀rọ àrí tó wá jẹ́ tọ̀rí pọ̀ sí ìpínlẹ̀ tọ̀rí kọ̀ pé tọ́ àdìjẹrí ṣá lè jẹ́ sí láti lọ́dọ̀ mẹ́fẹ́ yìí ó ti tèrò láti táwa yìí nìyí aláàfà àtàṣe bí àti lọ́dọ̀ aláàfà ìfún abẹ́wádìí ọ̀rẹ́ ìwọ̀n ọba sọ̀rọ̀ ìbàdí kò ní jẹ́ ọ ilé oúnjẹ ọ ìṣìgbọ́yé ilé ọ̀tọ̀ ni bí wọ́n wọ̀ ọ̀tọ̀ ni bí ọmọ pè ní ìgbà ẹ̀ka lọ́dọ̀ àfá àlọ́ ti ké afá ni ó ti bọ́bọ́ sí pé yóò kàn sí nínú yóò pè ní ọlẹ́nu ọdún tí wọ́n ti bọ̀ sí. àwọn àgbà wa ní kò ní pé sí wà láàbùjọ ọlẹ́nu tó ní ó ti wọlé yóò ti kọ́ dáadáa lọ́wọ́ dáadáa lọ́wọ́. Nàbí àwọn ẹgbẹ́ ìlú wà ní ilé kí ni àwọn àǹfààní nínú àwọn bẹ́ẹ̀ náà wọ́n ti àwọn ẹ̀kọ́ àdáyé náà lọ́dún nínú àwọn ìwé ní ilé jẹ́ àwọn àǹfààní wo ló ń bẹ nínú ìyàwó mi ṣe mo bèrè àwọn oníṣẹ́ ìyàwó mi tó wà ní ẹgbẹ́ alfáà tí wọ́n kàbírì wọ́n tètè ń yọ ọrùn kó ẹjọ́ kó lọ́rọ̀ ara wọn ẹfọ́ kọbalẹ̀ umu ní bínú sí tẹ̀gbọ́ ó lè jẹ́ iná lẹ́bìrì ẹ̀rù bà wọ́n rí ẹ̀ẹ̀mọ́ bá jù bí lójú o kó máa lè yóò mú ògbọ́rọ̀ gbọ́ yọ̀ ní jẹun lọ́sàn pé àwọn náà ìdí ìbínú wọn ṣeré ẹjọ́ tún wọ́n náà fi dáwọn mùsùn wà pé ṣe mú òfin gbọ́ báyìí orí ẹni bá wọn tó sọ àbá àtẹ́ǹkà béèrè ọláwọn kọ́ làwọn ní ìbéèrè wọ́n ní béèrè dé pé kí láǹfààní tóbìnrin tí ń bẹ́lé òkọ̀ọ̀kọ́ rí tí èèyàn bá ìyàwó ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ pé ẹ máa fẹ́yàwó méjì tọ́lọ̀ ní káwọn ọkùnrin wọn máa fẹ́ wọn àwọn obìnrin ló ní àǹfààní rẹ̀ ó jàmọ́ bọ́ ẹ máa fẹ́ méjì ẹ máa fẹ́ mẹ́ta tọ́lọ̀ ní káwọn ọkùnrin wọn máa fẹ́ ta ló láǹfààní rẹ̀ wà láì àwọn obìnrin àmóbìnrin ò mọ̀ ọ̀nà méjì náà fi wá ní àǹfààní ẹ̀ ọ̀nà mélòó ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ó kọ́kọ́ jẹ́ àǹfààní fún gbogbo obìnrin generally ìmọ̀ fẹ́yàwó méjì ó kọ́kọ́ jẹ́ àǹfààní fún gbogbo obìnrin in general ó tún wá jẹ́ àǹfààní fún àwọn obìnrin as an individual bí a ti kọ́kọ́ wá mú àǹfààní ti general wá àkókò tá a wà yìí obìnrin ló pọ̀ nú ayé ní àbọ́kùnrin

àwa ọkùnrin gbogbo iṣẹ́ tó lè mú ní tètè kọjá sálìkì àmà àwa náà máa ń bá ń bí ẹ̀ à ń gorí sílì mọ́ lọ rèé kanlé tani máa ń ṣe ẹ̀ mọ́ iye tó jábọ́ látòrí sílì tó kú ẹyọ́ mọ̀ ó wà ó à ń ṣiṣẹ́ bíríkìlà à ń ṣe dẹ́kìnì tani máa ń bẹ́ndì ẹ̀ àìmọye tó mọ́tò ló ti dànù ní express driver ní òkọ̀kọ́ kú gbogbo èyí ó máa yìí tọ́ àwọn ọkùnrin tí jábọ́ látorí òkè ọkùnrin tó jábọ́ látorí jẹ́kíni wọ́n níyàwó àbáàmọ́ níyàwó ìgbà ọkọ wọn ti kú nìsí obìnrin yóò jọ ọmọ ọgbọ̀n ọdún lọ ta ní ó fẹ́ padà tẹ́bájúlẹ̀ ẹ̀kọ̀ kan ní ká máa fẹ́ tẹ́bá ní kó lọ rí wá single brother ní kó fẹ́ ẹ̀rákùn sí ọmọ tiẹ̀ náà ọmọ 25 years kó wá dé kó ló fẹ́ gbéyàwó dé kó wá lẹ́jọ́kọ rẹ̀ ti kú kan tó sì ń lọ bí ìyá 45 years òun sì jọ ọmọ 20 years lọ inú tiẹ̀ náà dìdùn ó tún wá ń lọ́mọ bí mẹ́rin tí ń tọ́ lọ́wọ́ sàn pé ọkọ̀ mẹ́rẹ́ jòkó ní pé tí èkó ti sí láti èkèrè ara rẹ̀ lọ́fẹ́ kúlá bùkátà fọ́ra rẹ̀ lọ́rùn ní tó lè mú ọgbà ní pé tí ìhun bá ní òkè wọ́n mọ̀ gbọ́ bùkátà wàhálà tó jẹ́ jẹ́nẹ́rà nínú tó bìnrin bí wá mú bùkátà ni pé ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin èyí tó pọ̀ nù wọn èyí ọkọ ọmọdé ó tẹ́lí pé ẹ máa fẹ́ méjì ẹ máa fẹ́ mẹ́ta tọ́lọ̀ wá ríta ní wọ́n jàmbá ní bóyìí àwọn obìnrin ni torí gbogbo àwọn tí ò bá lélẹ̀ àwọn ẹjọ́ kan wọ́n kú tàn bá mọ̀ rẹ nífẹ́ wọn àwọn ẹni tó ti lọ́kọ lé tán ti níyàwó lé tẹ́lẹ̀ padà ń wà láǹfààní àti máa fẹ́ ìwọ̀n ìwọ obìnrin náà bá ti wá wà ń rúpo rẹ̀ lénìí ọlẹ̀ mọ́tí ìmọ̀ reality yóò bóyá wọ́n tó ṣe pé ń ti alhamdulillah wà ọlọ́mọdé aráburú bọ́kọ̀ tí ẹ náà bá kú lọ wà bára rẹ ní ìwòkò yẹn ìwọ tó kọ̀nkúrù lẹ́mìí ara ẹ pé ẹlòmí ò lè fẹ́ ọ àfẹ́ni tó ti ní ìyàwó ní yíò lọ́fì mọ reality àmọ́ àbẹ́lọ̀ kọ́nà jọ mọ reality nǹkan tó bá sì gbẹ̀ jà nílò ìkànnì àǹfààní general fóbìnrin bẹ́ẹ̀ wá pọ̀ ẹ wá ní àǹfààní tí wọ́n ń bẹ fáwọn obìnrin àtàkì individual ni pé wàláì tóbìnrin bá mọ̀ yìí ẹni tí ó rí ìwọ̀ òun bí kọ́kọ́ níyàwó méjì òun ni sọ́rí gbogbo pressure tọkọ ma mountain. lórí ìwọ nìkan ẹtì di mélòó ẹtì di méjì ní gbogbo aspect tọkọ fi mọ́ mount pressure léyàwó lórí ká ní pọ́kọ bá jẹ́ni tó yẹ pé ṣáwà ń bẹ lára rẹ̀ dáadáa àmọ́ra ẹlòmí ìtọ́rọ̀ ọba dábẹ́ tó pé lójúmọ́ kan ó gbọ́dọ̀ lọ lára ìyàwó rẹ̀ ó sì kéré ẹ̀mí rò gbé gbójójúmọ́ gan kádọ́wà máa sọ pé ẹ̀mẹ́jì lójúmọ́ tọ́lọ́wọ́ pé tó bá ti ń dojojúmọ́ yóò mọ̀ sú ọ yóò sì mọ̀ rẹ̀ ọ́ tí bá ti ń rẹ̀ ọ́n ọ ti ní ìdíẹ̀ tí ó gbàṣẹ fún ọ àmọ́kálẹ́yìn méjì bá ní ọjọ́ méjì lọ́lọ́dọ̀ rẹ̀ ọjọ́ méjì náà ni ó ti ṣe wàhálà pẹ̀lú rẹ̀ tó bá ti lọ́bù mí ìwọ náà mọ̀ sinmi fún ọ̀nà sí lájẹ̀ kan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sọ́rọ̀ à ń bára ẹni nínú ìkàpọ̀ àwọn prẹ́jọ̀ kan ma ń bẹ tọ́kùnrin ma nínú lẹ́gbà míì tí ó ké gbogbo à ń lọ à ń bọ̀ ó yá gbogbo iṣẹ́ tó gbé kalẹ̀ fún gbogbo ọgbọ́n nìkan lọ́tọ́ mọ́ ọkọ̀ṣọ́ ọṣẹ́ gbá ọṣàwó tẹ́ ẹ bá ti pé ọ̀ká ní kó rí tiẹ̀ náà nìkan ní gbogbo pressure yẹn ń bọ̀ agbára rí mọ́ ṣìgbẹ́ni aláì omi maka ṣíwájú tí wá mọ́ ń pàwọn obìnrin láyà ní pé ah, ọkọ wa bá ti fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ẹgbọ́n mọ́ ń gbàgbé wa ee káwọn obìnrin lọ ní sùúrù gbogbo obìnrin tí bá ń gbọ́ mi sọ́rí ìwọ̀n tó kọ rẹ bá ti fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì mọ́ bá bá wàhálà ọdì má lè gbọ́ mọ́ràn yìí àmọ́ ọmọ tí bí tàlákọ̀ọ́kọ́ náà ìjẹgùn wa náà nù ní sọ́rí nígbàtà fẹ́ fẹ́wọ̀ náà ń gùn wá ọdún gbàtà fẹ́ tọ́lẹ̀ ọdún méjì ọdún mẹ́ta ara wá ṣe gínú ní ó balẹ̀ sọ́rí tó wáyé kejì náà tí wọ́n gùn náà tí ó mọ̀ pé lẹ́mẹ̀wá tó mọ̀ pé ra wọn mọ̀ rántí kébí nígbè wọ́n náà gbà tí ẹnu lẹ́yìn ọdún méjì ara ló ṣe gíní sọ́rí tára rẹ̀ bá wá balẹ̀ tí wọ́n bá lè wá fara balẹ̀ nígbà tó fẹ́ fẹ́ ẹlẹ́ẹ̀kejì ìwọ ni ó padà wọn wá rí bí màláìkà

àkídà ẹ̀yìn mọ́ ṣe ọjọ́ ìmọ́ ti wà sí fún níwájú àmọ́bìnú ah, ìwà rẹ̀ ló dádébẹ̀ ìwà rẹ̀ ò sí dádébẹ̀ náà ojú rẹ̀ ti rí mi ọgọ́rọ̀ ọkùnrin tán bá ti níyàwó tó yẹ pé ṣáwà ṣáwà náà ni wọ́n bá padà sí tán wọ́n mọ́ ń rí aláì ṣọ́wárí àwọn èèyàn tán bá fẹ́ àwọn ìyàwó níbi ọdún mẹ́wàá sẹ́yìn láwọn títà tọ́lá àwọn títà 15 years ago àwọn títà 10 years ago wọ́n yàtọ̀ sáwọn títà ti ń bẹ lóde lé nínú

kẹmọ́ àásọ pé yóò kàn bẹ̀rẹ̀ sí ni máa twitter àti ọmọ àwẹ̀ à ọmọ ń gbọ́ àtẹ́bì lẹ́nu rẹ̀ no no no no mo ń try láti explain fún ó bẹ̀rẹ̀ àlàyé yóò gbọ́ ìwọ́gán tó kóòtù àdìdì wa gan yóò sì tún máa lo àdìdì rẹ̀ ìdẹ́sì rẹ̀ ìdí nìyẹn àwọn obìnrin wa tó farabalẹ̀ ẹni tí máa ń benefit jù níbi pọ́kọ́ níyàwó kejì tálẹ́jọ́mọ́ obìnrin yóò benefit ní gbogbo ọ̀nà pọ̀tí tó mọ́ ń wò ní pé jẹ́ nítorí kò ní ó bá bẹ̀rẹ̀ bí gbogbo tí ẹ̀ ṣáwà náà ní adùnni tó bá ti ṣe ṣáwà láàrin ọdún kan tí ṣáwà ti lọ tí àwọn bùkátà ti wá ń dé ìkanáà wá bẹ̀rẹ̀ kódà ní ìparamọ́ so nígbà reality ti dé kò lè dúró obìnrin reality ó padà dé báwọn ọkọ yín wọ́n padà wá rí dáadáa tán rí lára yín lánàá ó rí i i appreciate yìí náà appreciate yìí wọ́n padà wá appreciate yìí ẹ̀yẹ́ kan lọ́dọ̀ ṣe kí mo wílẹ̀ kan ṣe sùúrù àti ìfaradà ọlọ́mọṣà àkókò ولا قرى ولا وقش أخرجنا أبو قد قضى سبحانك اللهم وبحمدك Ah, ọdún ìgbọ̀ àwọn àríkò náà ṣe àwọn ah, ni àyàn gbólóhùn yìí lórí gbólóhùn sálà àbí àti ká pèèyàn ní sàlàfí ah, gbogbo ẹlẹ́kan náà méjì ah, ọ̀yà ọ̀yà kó gbogbo ẹlẹ́kan náà uh, okay, so yeah. Eléyìí, only please enlighten us on the word called As-Salam. Abi? Ayo, so yeah. Ẹgbà. Náà, kọ́ńtà tó tẹ̀lé tó yé pé ìjẹ́ ó lẹ́sọ̀ọ́ bẹ́ẹ̀ Adébíkà ọmọ lọ kọ́ ẹ̀sọ́ àwọn ẹ̀kọ́ táyé Mexico kẹ̀kẹ́. Wọ́n yẹ́ ìtọ́jú fẹ́ lọ kọ́ yìí ti dẹ̀ tuition. Wọ́n ní pé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ kọ́ ni kò lo wọn àgbà tó mẹ́lò ìjà. Tòjú wá níbi ìjábẹ̀ kalẹ̀ bí i àṣà níbi Mexico náà fún ọjà wa. Ẹ̀kọ́ tuition ní nàìjíríà yìí náà ah. so ọlọ́run jẹ́ pọ̀tẹ́tẹ́ pé ìgbẹ̀ nínú àtàràtàwà agbègbètàwà ẹ̀kan so pé tí ó gbé tàbí pé kí ẹmọ́ fi ìjà fún wọn ní àdúgbò ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ pẹ́jẹ́tẹ̀kẹta òun ti wọ́n ti gbé ọ̀nà owó jáde gbà ọ̀nà yẹn wọ́n ní kòrò lọ sí kú wọ́n ní ọ̀nà fáìlì jẹ́ kí wọ́n bí àsìkò owó ayé àsìkò owó nítẹ̀lé tẹ̀lé bí àsìkò owó òyìn ẹ̀lẹ́ ìbẹ̀rẹ̀ lọ ìfẹ́rẹ́kì lè bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún ọmọ rẹ̀ bí a gbàgbọ́ ń gbọ́rọ̀ pé ìmáàmù náírà ti bẹ̀rẹ̀ ní ọmọ orílẹ̀-èdè bóyá àwọn tí ìyẹn bẹ̀rẹ̀ àlékù àtàtà kò sí káàkiri lọ́wọ́ ah, eh, a máa ń bẹ̀rẹ̀ alhamdulilayi salatu salam eh, tó ọmọ bá ti lè máa sọ̀rọ̀ látijọ́ tí ọmọ bá ti lè mọ́ sọ àwọn Imam Malik rahimahullah wọ́n ti bẹ̀rẹ̀ tí ó láti kékeré o wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn tó jẹ́ àwọn usulu ìmọ̀ àwọn ìmọ̀ tó jẹ́ gbáǹkọ́bì gbáǹkọ́bì lásìkò tó adákan wọn àsìkò tó máa bá ti ń bẹ lọ́gbọ̀dún mẹ́ta mẹ́rin ẹ máa fi kí ó lé wọn lẹ́nu kódà àwọn àlùfáà wa tí wọ́n ti lọ àwọn míì bẹ àwọn ayé al-Qur'an àwọn ìyá wọn lọ́dún kọ́ wọn

wọ́n ti competition kan lẹ́kọ̀ọ́ bí ọdún mélòó kan sẹ́yìn tí ìgbà gbàgbé ọmọ ọdún mẹ́fà kan ó wà náà participants last last year yàrá ah, covid wọ́n wà last year Ah, time covid mu wíwà pé before covid ní ìrántí mọ́jà àbọ̀bọ́ ti sọ yìí láàrin last year sí èyí tó lọ lókè lọ ọmọ six years ìbáwọ̀ bí kan lọ jẹ́ lórí ẹ̀ ìyẹn twenty juice ìbáwọ̀ bí kan ni tí ò bá jó bí ẹ̀lú iṣẹ́ rẹ̀ káná mú lọ ní ẹ̀kọ́ kan náà ni ìwọ náà ọmọ tiẹ̀ náà gbajúmọ̀ láti rúgbà yẹn òun náà lè tètè máa máa ó tètè pé ọlọ́pọ̀nà ká ló wà lọ́wọ́ lórí àwọn ọmọ ẹlẹ́ẹ̀kejì wọ́n nígbà tá encourage àwọn sisters wa kan lọ kọ́ medicine kan kọ́ nursing kan kọ́ gbogbo èyí tí wọ́n wá dé school wa ni wọ́n nígbà kan lo ṣùgbọ́n ó dàbí pé tí mọ̀ láwọn universities kọ̀ọ̀kan ti ní ọ̀rọ̀ kóbìnrin ó mọ̀ lo nìkan ìyẹn òun náà máa ń fà mọ́ra wọn lẹ́yìn ọ̀rọ̀ nìkan bìsìrí mahallu khilafin fiqhi ẹnu àwọn alfa mùsùlùmí kòkò lórí ìjọ àràyàn rẹ̀ tọ̀tí náà bá wá bí ìmọ̀ tó bá ti wá discover pé kìí ṣe ọ̀ranyàn ní tí èyí ti ń ṣe ọ̀ranyàn tó jẹ́ pé iṣẹ́ tó lọ́lá a máa ń fi ilẹ̀ nígbà míì nítorí àǹfààní tí a bá fẹ́ rí bẹ́ẹ̀ ṣòro bí ẹ pé yítáàdì wa bá wá ìpínlẹ̀ kébí tán wá ní amọ́wàá lo ìjáàbù rárá pé kóbì ló sí nílẹ̀ ìbòmí tí wọ́n ti gbà láàyè kó lo ìjà ó wà jésù sílẹ̀ ọlọ́run bá lè padà fi ṣe kò jẹ́ ìdí ní láìta ọlọ́pàá tàbàrà sí lórí rẹ̀ ṣàmọ́kánmọ́ lò dábùn á mọ̀ nílẹ̀ Yorùbá wa yàbí Nàìjíríà yìí àwọn àfáwà ń sọ pé kò sí ṣùgbọ́n kan gbófin mọ́ lò já ó dà gbófin mọ́ lò nìkan mo ti rò pé náà ti jà fún lófin mọ́ lò ìjáàbù yìí náà débì kan but àwọn bíi secondary school kọ̀ọ̀kan sì ń bẹ tí wọ́n sì ń bá wọn farú yìí o irú wa síbò mí ìtàn sí ní bá a fa irú ẹ̀ ẹlẹ́gbẹ̀jù wá ní pé àwọn ìjáàbù tá a ń sọ yìí náà ta náà wọ́n secondary school wọ̀ yìí ọmọ tẹ́ ń jà fún ìjáàbù tí n tó wọ̀ ojú mínísítẹ́ẹ̀tì ló wọ̀ ó sì wọ̀ ìjáàbù tó ìdúró sílẹ̀ iná kìí sáré náà àmọ́ alal akal at least ìpọ́pù ìjáàbù orí un àpẹẹrẹ pé ìsìláàmù ló gbé wá sílẹ̀ yorùbá àti wà yìí àpẹẹrẹ rẹ̀ ni ìjáàbù nílẹ̀ yorùbá àpẹẹrẹ ìsinmi a lè gbégbò míì kó jẹ́ pé àpẹẹrẹ nǹkan míì kọ́lọ̀mọ́sá àṣàlù rẹ̀ kọ̀ọ̀kan wọn àwọn láwọn àrùn lórí gbólóhùn asálàf kí là ń mọ̀tàkọ́tì ẹni tí gbogbo àwájú lànàbí náà ṣe ìlú fún ìyàwó Fátímà tó jọba ànàbí sallallahu alayhi so yìí òun já sí pé ẹni bá gbàwájú rẹ̀ àmọ́ táwọn ní ma bá ní asálà tààfi ma ń torí ẹ̀pèyàn ní bil kitab was sunnah òun fẹ́ máa tẹ̀lé al-Qur'an òun dẹ̀ fẹ́ máa tẹ̀lé súnà ní ojúpọ̀nà tí àwọn sálà tí wọ́n gbà fi tẹ̀lé Al-Qur'an àti súnà àwọn àwọn làwọn sálà bá tó tó pọ̀ lọ́nà as-sahaba at-tabi'un wa àwọn sahaba àwọn tabi'i kí ló mú wọn mú wá bẹ́ẹ̀ ẹ wọ́n ní aṣọ yóò látara gbọ́dọ̀ tá nẹ́bí ní khayru nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum ipe àwọn sẹ́ńtúrì tó dáa ju táwọn ní ẹ̀yí ìhùn àwọn sàhábà thumma alladhina yalunahum àtàwọn tí wọ́n bá tẹ̀lé wọn thumma alladhina yalunahum àtàwọn tí wọ́n bá tó tí wọ́n gbá àwọn sálàfù nù àwọn alẹ́ ìtumọ̀ yẹn jẹ́ sálàfì ní kí mo bẹ́ tẹ̀lé Kùránì àti súnà lójúpọ̀nà àwọn tí àwí èéṣe tá a ṣe gbọ́dọ̀ wá tẹ̀lé wọn dandan ni a pé in amanu bí mísìlì ma amantum bihi faqad ihtada ó dájú ọ̀rọ̀ nípa àwọn sàhábà jọ náà ìká láwọn èèyàn yìí náà bá nígbàgbọ́ pẹ̀lú gbàgbọ́ tẹ̀yìn mí ni faqad ihtada ó àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì anábùwà muhammad wá sọ̀rọ̀ méjì kan àkọ́kọ́ wáyé ní hadith al-irbari ibn sariya tí bẹ́ẹ̀ sahih muslim anábi ní ńgbà náà anábi ṣe wá àti fún al-irbari ibn sariya wá ní anábi ṣe wá àti náà jọ náà maw'izatan baligha wá àti náà dógóngó pọ̀ ni wa wajilat minha al-qulub ọkàn àwọn ni nígbà ka annaha maw'izatu muwaddi' aláwọ̀ wá wo wáàsí náà bí sí ẹni tí ń ìdàgbèrè àwọn wá nípa áùsì náà yà sọ́lọ́lá àpọ̀sì tí ọ̀rọ̀ kan lẹ̀ ni anábìlẹ̀ tẹ́lọ̀ bá ní kẹ́mi ìrúgbùn bí ẹnu yóò rí yàgbá ìlú tó pọ̀ fa'alaykum bí súnná bí ọ̀sùnná bí kòlàfà àti ìrọ̀ṣẹ̀lẹ̀ ó wá dọ́wọ́ yẹn máa tẹ̀lé súnná mi àti súnná àwọn tí wọ́n bá jẹ́ àwọn olè mi tọ́jẹ́ mi nìmọ̀ náà ẹbí súnná ń dẹ́kun dáadáa o wà á do àlẹ́ ó láwọn jí wọn kó sí bí 71 wọ̀sárakọ́tí nasara ilá tẹ́ntẹ́ni wọ́sàbẹ̀ ilá fèrèkà ó láwọn nasara kó sí bí 72 وستفترق هذه الأمة إلى 73 فرقة ولا وجدت منه قد أقوم ب 73 كلها في النار أبو جوانا في وكان إيه الله ما شجوا wọ́n lè yọkan gbò ló ti bẹ̀rẹ̀ ànábì ànábì ni híyà máa ánà àlẹ́yìn ìyàwó máa wà àṣàrí ẹyọkan ni tó bá dó lórí irú tèyàn ànábì dúó lé lẹ́nìí àti táwọn sàábé mi dúó lé lórí ní ìní ìdínú ni gbogbo ẹni bá fẹ́ ṣe islam ó gbọ́dọ̀ ṣe nírú táwọn sàábé ànábì lọ́sẹ̀ nínú ìwọ́n tó bá ti wá sọ pé ọbẹ̀ máa ṣe islam gẹ́gẹ́ bá nìnábí ti ṣe àti báwọn sàábé rẹ̀ ṣe gbà ní ọwọ́ rẹ̀ fa áńtà sàlàfí yónù sàlàfí ni ọ́wọ́ bó bá wù ọkọ̀ wá ní èmi èé ṣe sàlàfí o ọ̀ èé ṣe sàlàfí ló kọ ni a máa ń tán pè sàlàfí yá onígínú onígbẹ̀lára rẹ̀ sàlàfíà iṣẹ́ ẹgbẹ́ kan dáwọn kan dálẹ̀ sàlàfíà ìlànà ìtẹ̀lọ́nà ni pé á ń táwọn ẹni tó ti kọ́kọ́ mọ̀nà yìí tọ́ onígíní ọjọ́ni olùtọ́ subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh جزاكم الله خير حياكم الله شكرا حسن الله